òní ọjọ́ keje dáhùn nínú oṣù lùkàdà oṣù ẹlẹ́kọ̀kànlá ìjọba ọdún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kàndínní ogójì ìjọba ọ̀tá níbi sallallahu alaihi wasallam. السلام عليكم ورحمة الله ní ìtẹ̀síwájú nínú kìtàbí adàbí al-mufrad ti al-imam bukhari rahimahullahu ta'ala ẹnì ọ̀dà bá wọlé sí asọ́mà wọlé sí tí a máa kéwú lábẹ́rẹ̀ lẹ́nu wọn náà ní báàbò láàrídì sibuyani ìlúdàwù ẹnì ọ̀dà tí ń sọ nípa ìmáa fi ṣeré káwọn ọmọ kékeré máa fi kọ̀ọ̀kan kọ́ máa fi ṣeré báàbù yẹn ń jẹ́ báàbù ọgọ́rùn mẹ́fà àti mẹ́tàdínlọ́gbọ̀n six twenty seven báàbù láìbí sìbìhání ìlìjáwò láìbí sìbìhání ìlìjáwò ẹnu ọ̀nà tí ń sọ nípa kí àwọn ọmọ kékeré máa fi ìwòsàn ń pè ní pọ̀ ọ̀kan ọ̀kan làwọn máa ń pè kọ̀ǹkọ́ yẹn òun náà ni kíní tí wọ́n fọ́ lára àgbọn òun làwọn ń pè ní kọ̀ǹkọ̀ òun làwọn ọ̀ya wa nígbà tí ń kékèké wọ́n máa lọ oṣù sínú wọ́n lọ oṣù sínú ẹ̀ nígbà yẹn nínú yẹn èyí tí èyí tó ìyá ni pé èyí tó gégùn kékeré yẹn ọmọdé lè fi ṣeré pẹ̀lú kí wọ́n lu wọ́n á ṣe gẹ́gẹ́ bí aláyẹ̀wò ìyàlè jáwèé ọmọ ẹgbẹ́ ohun tí ń jẹ́ jáwèé gẹ́gẹ́ àwọn onígbẹ́ni ọ̀hún ni àgbọn àgbọn ni ni wọ́n ń pè ní jáwèé ẹ̀fọ́ a máa ń jẹ sínú rẹ̀ ọ̀kọ́ yẹn wọ́n yọ lẹ̀. hadith àkọ́kọ́ tó wà ní abẹ́ báàbò yìí hadith ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún méjì. àti متعدين one thousand two ninety seven حدثنا موسى بن إسماعيل موسى وما إسماعيل هو حديث ثاني أبو عوانة الله لا تدعو مغيرة لا تدعو إبراهيم وإن كان أصحابنا يرخصون لنا في اللعب كلها في اللعب كلها وإن كان أصحابنا wọ́n lè fẹ́ rí àwọn èèyàn wa wọ́n jẹ́ ní tó ṣe yí pé wọ́n á máa ṣẹ̀dẹ̀ fún wa yí pé gbogbo ìṣeré la lè fi ṣeré ọ̀wọ́n yìí rí kílà àfájá. wọ́n lè kọ́lá Abu Abdullahi yaani nisimiyan wọ́n lè tọ́gbà lérò nìyẹn ìyẹn ni kí ọmọ kékeré lè gbogbo gbogbo ṣeré sùn lájá ọba àbájá fèrè o ọ̀pá yorùbá ní ọba ń sọ yìí èyí tí ajá fi ń bọ́ ọmọ ẹ̀sìn nílẹ̀ ni máa fi ń ṣe kíni o ni máa fi ń họ́ jẹ. tí ajá tí ipá bá dẹ̀ wà lára ẹ̀ lè gé yẹn jẹ tọ́ kálukú èèyàn ọba sì tó lókun yóò léwu díẹ̀ o. ajá kẹlẹ ó bòun náà jẹ o ìtẹ̀lé obìnrin bẹ́ẹ̀ tọ́wọ́ náà bá fi bu ẹyẹ ẹ̀dá yòówù tó bá fi kù jẹ ilé ipá yẹn náà yọ lẹ́nu ńlá mọ̀ṣá àrọ́bọ̀dì ìtọ́lọ́ọ̀ bá fẹ́ lóko tó bá fi sọ yìí àwọn èèyàn wa wọ́n jẹ́ tó ti wọ́n á máa ṣe ẹ̀yẹ fún wa kí gbogbo gbogbo la lè fi ṣeré ọ̀hún yìí kìlà yàtọ̀ fájá àbọ̀ abdullah wọ́n ní ajá tó ń wí pé wọ́n lè fi ṣe òun ló fi yá àdé lè ṣeré yàn bí àwọn ọmọdé ọ̀gọ̀rọ̀ fàjà tẹ̀lé. hadithi mi tóli lábẹ́ báàbù yìí ṣùgbọ́n ìyẹn ń tẹ̀ yẹn àfi tirẹ̀ lẹ pẹ̀lú ẹnìkan tí wọ́n bá dá kọ́mẹ̀ tí wọ́n pèlè àbò ẹ̀kúnà. ọ̀rẹ́ àjọṣe ni mùsà mùsà tó xadìsí wọn ni abdulhazi bílẹ̀ sọ yìí pé ṣéèkù ní àlèkàyè ṣé ṣéèkù kan ní àwọn ẹni rẹ tí wọ́n pèlè àbò ẹ̀kúnà ẹni yẹn náà la pè ní mẹtíkóòl mùsà ti ti àdìsí yìí fi lẹ́ni yẹn mẹtíkóòl. wọ́n lè mọ̀ ọ́ mọ́rọ́tà ìtọ́rí mọ́kọjá lọ́dọ̀ àtúnláì bọ̀dọ̀ ọlọ́run lójú ọ̀nà àmọ́ rọ̀dì olùmọ̀ tèmi nà lẹ́hàrájì àwọn náà wà kọjá lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké tí wọ́n jẹ́ ara Habasha fọ̀rọ̀ ọ̀hún yẹlẹ́ àbúrò. àwọn àlejò wọn ṣeré àkọrọ jáde ọ̀sàmẹ́ ẹ̀ àìsàn àwọn àyọ̀dé hàmì jáde fún ọ gẹ́gẹ́ bí ẹ̀kú. ìgbà sọ fún wa ẹgbẹ́ àfihàn ẹlẹ nítorí ẹnìkan tó pè ní bẹ́ẹ̀ o.

يا وعيشة رضي الله تعالى عنها عندما جاء النبي صلى الله عليه وسلم كان يسرب إلي صواحبي يلعبنا باللعب البنات الصغار قال وجد الله صلى الله عليه وسلم a máa sẹ́ǹdì àwọn ọ̀rẹ́ mi ìyàwó àyíká ni wọ́n sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ fún àdébí sọ́lọ́ wà sálánfẹ́ wọn nígbà tí wọ́n wà ní ọmọdé azọ̀ pé arúgbó máa ń sọ fún alọ́pọ̀lọpọ̀ gbà fẹ́ tí ọba fẹ́ ọmọdé òun náà á sì fi ọmọdé kò ní wọ́n wá di pé ìyàwó kékeré ọ̀padà lọ́dọ̀ rẹ̀ tó bá yá lọ́fà alóbìyá ìgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké ni wọ́n jọmọ gé ẹtí bá dé ní lọ́gbọ̀n ọdún òní fẹ́ dá ló torí ọba wò pé gbogbo ìrìnra tó máa bá ṣe yẹ ẹni tó ti lé lọ́gbọ̀n ọdún òní fẹ́ gbà ó lè rẹwà òwe kí ni pálapàla yìí kódà lójú wà nù wọn á ti ní gbogbo pẹ̀lú pé lágbára ìdí ọ̀fẹ́ o. ọdún lè tún máa lọ fẹ́lẹ́ mi sọ̀rọ̀ ó lè má yí gan bí tọpọlọ rẹ tọ́ọ̀lù mi ó lè má yí rárá ìtọ́jú ọmọdé ni lọ́dọ̀ lè má sọ̀rọ̀ ọ̀fẹ́ ó lè má tún lọ ká délé nígbà tí túmọ̀ sọ̀yà wa ọlọ́run òjijì ọlọ́run ń darí àwọn yẹlẹ abudu bi lo alilbana ti ṣíjà tí wọn máa fi ìṣeré àwọn obìnrin tí wọn máa fi ṣeré gbogbo àwọn àdìsí mẹ́tẹ̀ẹ̀ta dáadáa yìí àwọn àgbọ̀ yìí mẹ́ wípé ìbá fi ń kẹ́ ṣeré nǹkan tó lẹ́tọ̀ọ́ ìṣeré nǹkan tó lẹ́tọ̀ọ́ ni kéèyàn ra fún àwọn kéékèèké lọ́kùnrin àti lóbìnrin ọ̀dà yẹn lórí nǹkan tó dàbí bèbí gan bèbí èèyàn kan ní jẹ́ kí ìjẹ́ta rẹ̀ kó ti kéde kó pé dáadáa èèyàn wà fún ọ ẹgbẹ́ wọn sì balabala èèyàn wà fún ọ yọ̀wá àgbèsèré òdì péjìs làwọn afáàjáde sí tọ́lá àwọn ọ̀dẹ́ máa ń sọ fẹ́ẹ́ sí ọ̀bá àgbèsèré kékeré tó bá dàgbà ó súnmọ́ ọkọ̀ padà máa lọ jókòó láàrin àwọn kéékèèké ọ̀gá ìwé lẹ́ ń ṣeré ìlọ́lọ́wà ti fi ṣeré ẹlọ́ba ti ẹni ọba paláyẹ̀ orí tọ́ba yà wọ́n kéèké sí fa ẹ jẹ́ ìwọ kéré náà ń ṣe ìlẹ̀ ẹjọ́ mi owó. wọ́n á ní à bàbá ẹ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ wọ́n ẹyẹ wo dédé ọtí la máa ká tó fi ṣe pẹlẹbẹ àwa lu àwa kò wú bọ àwọn àbí ẹ sáàjì mi ò wò wò náà ìgbé kò ti ṣeré tẹ́lẹ̀ mo yá gbé yẹn méjì ayé táwọn ọmọ gbogbo àwọn ọ̀gá wọ̀nyí ti máa ń sàǹfààní kọ́ báyìí pé ákẹ́mọ̀ láàárẹ̀ pé ká ha ká máa kà á lásán máa jẹ́ sọ̀pọ̀ ló ń mú orí mọ́rẹ́ ti gbàgàdà wa kéékèèké fúnfún yẹn máa ń dá wọn díẹ̀ nítorí gbogbo àtọ̀rí ẹnu gbó nígbà yìí tó kò fẹ́ bẹ́ẹ̀ náà bá jẹ abáyé fúnra ara wa láti sàbẹ̀bẹ̀ àìrẹ̀ bí òwúlò tí ọ̀dẹ̀ pẹ́ ni o kíkẹ́ ní ní tàkìtàkì tẹ́ máa ń bẹ níwájú ẹ̀ báyìí kíní kan báyìí náà tó bẹ̀rẹ̀ máa ń já ọmọ onígbèdègbèlè àgbègbè àgbègbè ìyẹn nìyí àwa lọ mú òkúta àbá gba kìnìún ẹ̀rọ àárín ibi mẹ́ta bẹ̀ báyìí káwa kó kùtà bíi mẹ́ta kò lè lórí àbá ti kílẹ̀ náà yọ bàtà kìtì yọ bàtà kìtì yọ bàtà kìtì yẹ̀rẹ̀ bẹ̀ ká máa ń jẹ́ àní gbogbo wá délé yóò kùtà yẹn láyé àtijọ́ nígbà táwa kéékèèké gbà yẹn náà láwọn fẹ́ fẹ́ yẹn ò lè rí sí mọ́ nígbà táwa kéékèèké ẹ̀ mọ̀ fún ìgbàlẹ̀ wọ́n ń ṣe àwọn rọ́bà kọlọkọlọ kọlọ green kọlọ red oríṣiríṣi yóò wá mú ìgbálẹ̀ lọ́fẹ̀ ìjọ kíní táwọn òbòrò ló ṣe yẹn yóò fi ṣe ìdí ìgbálẹ̀ rẹ̀ lọ́wọ́ kẹta tó bá ń ṣe gbà yẹn tí mo rẹ ti lọ́wọ́lọ́wọ́ yẹn òun ni èyí náà fi ń sọ̀rọ̀ yàrá ń pa nígbà rẹ̀ láì ní lo iná ẹ̀lẹ́tíríkì àwọn àlọ́mú kele rọ́bà yẹn lẹ̀ tó lè rọ́bà yẹn lẹ̀ láàmú ọ̀rẹ́ tí pé a gbó ẹ̀ pálí ìsàlẹ̀ ti mú pálí ìsàlẹ̀ àwa ti mo bá ti wá rọ́bà yẹn èyí tó ṣe pé wọ́n jọ yìí rárá àwa ni tó ṣe pé ibi iwájú ilé ibi tí ilé ìgbé ti bẹ̀rẹ̀ yẹn èmi ò dùn ta ìyàwó wà níbí báyìí ìwà máa ń pèrò sí yẹn lébi ìyàwó máa gbọ́ ọyá tuntun bí sọgbọ yóò lọ gbọ wọn lè wá sí wò àwọn làákàyè kan náà lọ bá wa gbogbo eléyà táwọn òkè yẹn pọ̀ tó lè pa máa lórí gbẹdẹ yẹn bá ní ìsì kò sí gbogbo ẹ lẹ́yìn táwọn ọmọ lẹkùn níbi lẹ́yìn ní lẹkùn àwọn èdè ẹláyè lẹkùn yẹn bó gbá ni bó lè ọba ní ẹ lọ gbé ọwá ó sì múlẹ̀ tú tó fi ṣe ẹ kéde ẹ alága èdè yóò fi ọpọlọ èdè ó kó báàgì fún yẹn bíi àti wọn náà ló fi lé ọmọ èèyàn ọmọ ìkòkò lọ ọmọ lálá ó àwọn àwọn kéékèèké bíi mẹ́ta àtọmọ rí ẹ wọn kò kó dáa létí jẹ ẹdá ọgbọ́n tèmi nìyí wọn gba àwọn kí níwọ̀nyí náà àwọn olùkọ́ wa náà sì láàyè tí wọ́n máa fọwọ́ kẹmẹ́ yẹn tí wọ́n máa fi hẹ̀ wá gbogbo eléyàn lè tó ti lọ lẹ́yìn kọ́ bọ́ lẹ́kọ̀ọ́ àtẹ́kù àti sì gbó tó gbé fà lóńgbò láì dé mọ́ ìyàtọ̀ pé sọ́mọ́ àlòkù náà lélẹ́yìn àlélẹ́yìn sọ́mọ́ àlòkù náà nẹ́sàlùlá sàlámù. sọ ìṣeré yẹn àníjì ẹ̀ láwọn èyí tí wọ́n máa jẹ́ pápá rárá. kódà ìgbà gbé kátà làwọn àyè tí ń mu sọ. ẹ̀wọ̀n ló máa lé yẹn gbé kátà ẹ̀sìn ọ̀tún rẹ̀ náà ráì náà ráì tẹ́tẹ̀ ló fi kólẹ̀ rárá. báyìí láti mu sọ. òsì tó fà tó ti fún gbé àwọn bàbá owó ga ọ̀yẹ́ kọ́mọ ikẹ́sì. wọ́n ní pé gbogbo àlábà lọ ta sọ àrímọ́ndá nínú adúgbòkọ pé òun ní pé láká ìyá ọbẹ kí má kó má gbádùn gbà ẹ kó tí adúgbò pé lè lọ sí lẹ́yìn òkò àti ọlẹkùn àti kọ ní jà ẹ máa bọ kékeré kọ máa lẹra wọn ní ìkẹ òun ní kẹ lọ́wọ́ àti àwọn ọmọ ọgbẹ lè gbà ẹ tá a kọ nígbà ẹ sọ ẹ máa rí kíní ẹ ajá òkúlẹ̀ náà ní sọ o ti ta báyìí yóò ṣe kíní ẹ ìtẹ̀tẹ̀ fúnra rẹ̀ ńgbọ̀ yẹ atúpadà fi kú láìlà la ńgbọ̀ ya atúnṣe ní èyí tí wọ́n fẹ́ jọ tọ̀já jẹ dáa àtúnṣe ilé tó pé wọ́n fẹ́ jọ tọ̀já àdẹ̀wò àríṣàyẹ náà láyé ni ẹ bẹ́ẹ̀ ṣe sọ fún ti ní kò lè ọmọ òdi wa náà kọ̀ lọ́la jẹ́lá káyà ọmọ ti ìrẹ́bẹ̀ mọ́ sí i ẹgbọ́n pọ̀lọpọ̀ wa dá lọ padà lọ dojú ẹ̀kọ́ kí wọ́n dojú ẹ̀kàwé padà yé dáadáa ìmọ̀lẹ́ ìdìbò sí bírèdì ẹ̀ wọ́n gbọ́ ọjọ́ ayé fíìmù ni fíìmù ni gbogbo ọgbà ni mo jẹ lówó bí ẹ gbogbo àdúgbò wà yìí tó tẹlifíṣàn yọ tẹlifí lẹ́sẹ̀ gbà yìí aláàjì ẹlẹ́rẹ̀ náà ló ti kọ́kọ́ rà ládùúgbò wa ẹ black and white yẹ bàbá ẹ jẹrani àwọn ẹlẹ́rẹ̀ kọ́kọ́ rà kò sí tẹlifíṣàn ló ti wo tẹlifíṣàn débi kọ́ àgbà pé wọ́n torí náà bá ṣe yẹ òbí ìlọmọ padà ṣe àwọn ọ̀gá tí ó jẹ kọ́kọ́ lójú pépépé ní ìsirẹ́lì kò sí mẹ́lòmí lọ kọ́ sílẹ̀ nídìí kò ní yé ìdí ó kò ní mọ̀ ń pa rẹ̀ wọ́n tún gbàgbé pé kọ̀ọ̀bá mọ́ra ká àwọn kẹ̀kẹ́ tó yẹ kọ́kọ́ lọ́rẹ̀ ó fi kéde o ẹ wo àwọn ọmọ kéèké ní ìsirẹ́lòmí bá tó rọ́ọ̀mọ̀ kẹ́kẹ́ sì tó mú ké tọ́pọ̀ ó lè máa ní ọmọ gidi lóbi yọ gidi kò lẹ́yìn ah, mo máa ń sọ pé lọ́pọ̀lọpọ̀ gbà gbogbo kẹtọ́sẹ̀ lọ́dún kẹsẹ̀ yìí láì tí mo sẹ̀ fi ọmọ ọdún kẹ èlé ní ìfọdún méjì kẹ gbogbo ẹ̀fọ́ sàmú rẹ̀ ní ìsìn tó bá ti ń bá búrò ní ibi ń ṣe pọ̀ lọ sí pọ̀ bọ̀ gbogbo ẹ̀wọ̀n rẹ̀ bí ọ̀gbìn ìgbà tí ọjà lè lò ní lórí pọ̀pọ̀ yìí tí ò tí ì ti pé mọ́tò pọ̀ torí mọ́tò ti pẹ́ ìtẹ́márì kẹ́tẹ́tì kẹ́tẹ́ tó tún lè rí mi ìyá ọ̀pẹ̀ wọ́n lè ń pèsè torí mo rẹ́ bí gbogbo gbalẹ̀ tá a bá lọ sọ́jà níbi tó ti tẹ jáde wọ́n máa béèrè pé ìwọ ọmọ yìí ṣé obìnrin náà ni àbọ́kùnrin náà ṣe ti máa fi mí torí gbalẹ̀ àìwọ àìwọ tòkòtò pátánì kẹláwọ tó yéyé ní gbogbo ìgbà yẹn wọ́n yẹ kó ṣe kí làákà yẹn kó ṣe kí ni o kó mú tó fi ẹgbẹ́ ìṣeré yẹn anídìí anídìí ẹ̀ dáadáa kódà orílẹ̀-èdè ọ̀dà kárúbíà yẹn àtẹ̀dẹ́rẹ́ àwọn àfáà tí wọ́n ti péjì síra àfàwà sàmìrò tí ẹ fún wa gbà tẹ tó wọ́n ti pages lórí ọ̀rọ̀ ó sì ṣeré kò sì ṣeré alẹ́ bí kẹ́ni ló fi ayé pé gbogbo òkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ládùn ágbó padà sí ń sì tọ́ba láwọn fẹ́ káwọn ọmọ kéèké nígbà tí ẹ̀la ìwà ká mi ìwà sọ wípé ẹ̀ ti ṣeré ẹ̀ẹ́dẹ́gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ bá tẹ̀ fọ́ fọ́nrán àdìkọ́ fẹ́ ẹ̀dọ́ bá fẹ́ sùn lù ọ̀yọ́ lọ sùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dùn padà sí ti jèlò. Tí o lè kọ́ ọmọ kékeré nìkan ṣe pé káṣẹ́ pẹ̀lẹ́ ààrẹ pẹ̀lú sọ́yà màkà é màkà bí gbogbo gbà. Tí ò ní lóye kẹ̀kẹ́ rárá. Ọgbọ́dọ̀ nígbà tí wọ́n máa ṣeré sílẹ̀ àká yìí ó ṣe kele tó ti fẹ́ jù. Ẹni kọ́kọ́ lọkọ̀ rẹ̀ tí wọ́n bá fi gbogbo mọ̀ ẹ́ tó fi fún ọkọ lọ́wọ́ tí ò lóye kẹ̀kẹ́ yàtọ̀ sí ohun tí ń kọ́ yẹn náà ẹ lè wá jọ ọmọ ogún ọdún lọ́wọ́ lè ló torí kò ní lẹ́kọ̀ọ́ rárá ọ̀gbìn bàbá wọn sọ ẹ ẹ wá fẹ́ kú dàbí yìí nígbà tí ìgbẹ́jẹ ò yẹ rárá torí kò gbọ́ sọ nípa bẹ́ẹ̀ adéèdì gbogbo àwọn òṣèré yẹn ìgbọ́kọ̀ jẹ́ ìjẹ́ tó jẹ́ aláyọ̀ kì í sì kọ́ kíkọ́ tẹ fi ń káwọn ọmọ ń sìn tó yẹ pé tẹ bá ọmọ báyìí fóònù lẹ́bàá wọ́n ti wá gbé eré oríṣiríṣi ìjọ orogún ni ayákẹ́lá ní gbogbo ẹ̀ pátá olóòṣà gbogbo ẹ̀ pátá wọn ti gbé sí ẹ̀yin èèyàn tó lọ bẹ̀rù ọlọ́run orí ọlọ́run wo ni fóònù yìí kò sí yẹ káàdì jáde ọ̀tọ́ ó fi wípé á wà bàjẹ́là ìdẹ́ra tọ́lọ̀ wọn bá lè gbọ́dọ̀ fún wa ká ṣéǹjẹ̀ ó yẹ ká ṣe dúkúrò rè káwá ṣéǹjẹ̀ sí gbogbo. ìdá kan ìṣẹ̀lẹ̀ lẹ́gbẹ́ mẹ́ta yìí ni àwòtọ́lẹ̀ alọ́ nílé ti fíìmù lórí fóònù kí ló tó kọ́ ní ẹ̀yìn ìyàrá yìí wọ́n ti gbogbo ẹ̀ títí orí wọ́sàpù àbí wọ́n sì tún ti eré orí ìtàgé ọjọ́ síbẹ̀ tọ́kì ẹ́ ṣe pé ìṣẹ̀lẹ̀ la máa fi ká àwọn ọmọdé yẹn pé kó tẹ́ bá tẹ́ láwọn ọmọ kankan pé jọ méjì méjì lọ sí wá wò wá wò ní ìmú wọn wò gbogbo owó sì bá wò tí wọ́n ti mọ́ra ṣàjò sí ìyà láti pé lé sí pé pé kò tẹ̀ ní bá wọn lójijì rárá ní sí ìfọwọ́ gbogbo owó wò kó wọ́n ti múra bú. so ìbàdàn àtàtọ́ fàtẹ́ tí o gbé padà wá sú wa nísìnyí láwọn máa gbọ́rọ̀ ìjọba bàbá tó jẹ́ lójoojúmọ́ nígbà tá a wà ní kéékèèké jè ló ti wuyẹ nígbò lè gbọ́ pé àgbàlagbà tábí yẹn nìkan lọ mú ọmọ kéke ó ń ṣe pàlàpàlà pẹ̀lú lè ti wo fíìmù ẹ sì ti rí ìmúra bó kéke ti lè múra tí o tó kó bá gbàlagbà wàláyé àtọ́fà ló tún wa débẹ̀ o àtọ́fà ni o bóòlù yóò ṣe fi sẹ́yìn ọlọ́wọ́ rẹ̀ káṣe dáadé bá dé kórè òtún ṣe rẹ́sí pé eléyìí pínlẹ̀ sí màdì ọmọ wíwí ní màdì bólú ti fẹ́ máa rẹ́sí nítorí bẹ́ẹ̀ àwọn nǹkan tí a jẹ́ kí láàká yìí ó gbádùn láwọn nǹkan tó jẹ́ kọ̀ ìṣeré èyí tó tọ̀nà òsínláì kéèyàn ní ìfọmọ tó sáà àwọn kẹ́mi náà tún bẹ tá a bá ń ṣe òtí ìṣòro rẹ ti tọrọ pọ̀ gán ọ̀pọ̀ gán wọ́n yà mí tó dé àmọ́ ń kọ́lé fáwọn ta káńtà yẹn ìkẹ́ tó nìyẹn o alẹ́ tó bí ẹ̀jú kásílẹ̀ adìẹ alẹ́ tó yí sáà làwọn kẹ̀kẹ́ yẹn máa wọ̀ káwọn kó wọn sí gbogbo oríṣi tó ṣe pé kí nílò sí jọ wọ́n sẹ̀ gbé adìẹ nígbà tí wọ́n gárí máa tó bọ̀ gbogbo àwọn kẹ̀kẹ́ tí ìsìn tó wà lọ́wọ́ ó yọ kó mú yẹn tọ́ba gorí pákó yìí ọkọ̀ tí a lọ́sẹ̀ ó ṣubú ó jábọ́ àkọ́jábọ́ bẹ̀rẹ̀ lẹ́yìn kẹ wo fi tó bá yẹ pé fi sí òkúta mẹ́mẹ́ kẹ kó òkúta yẹn kú ó jábọ̀ olóòwò àlọ́ yá gbégbà tí irú wa yìí padà rọ kádà ó ní òtóṣù mẹ́ta lé ta àdébẹ̀ ó ṣubú ó jábọ̀ ó wọlúlẹ̀ olóòwò ọ̀sọ̀ nìkan àyà ọ̀sọ̀ ti kílẹ̀ ti kiri ìṣẹ́wọ́n ni à mo fẹ́ padà gúnlẹ̀ ni à. Ah, nígbò rẹ̀ ámẹ́ dà sí. àmà gbé kiri ìsọ̀dà àtòrí lọ ọba di pé kọ̀rọ̀kọ̀rọ̀ kó tó di fún àgbàlá gbé e já títì. sọ ọmọdé ṣubú ṣubú tó bá lápá kátó. láti ẹ̀sán aláàbò ni kéèyàn kẹ́ lápá ọba sì kẹ́ lẹ́sẹ̀ kí wọ́n dùn. èèwọ̀ ni kéèyàn dá lẹ́sẹ̀ ni. sáré kọ́ lọ jáde. èyí bórí bọ́ fẹ́ kọ̀ọ̀kẹ́ lọ́jọ́ ọ̀rọ̀ àláàlẹ́ ni.

àwọn ẹni tí wọ́n ṣe jàmbá àwọn máa lérò pé àwọn nìkan làwọn di kí nìyẹn ni wọ́n lọ́ọ̀nì ẹ̀sìn ọlọ́run ọba ló gbé wa nínú súnà ní kò sálá lọ́wọ́ rẹ̀. kó ìpè gbogbo bíi bàbá fẹ́ bá mùsùlùmí la gbọ́dọ̀ bá. Ànábì sallallahu alaihi wasallam wọn ni al-mu'minu al-qawi khayru min al-mu'mini ad-da'if wa fi kulli khayr. wọ́n kàn fi dùn yẹn <laughs> tó lásán tẹ̀fùlì lù méjì lọ́gbà torí kẹrù yẹn nínú tẹ̀fùlì lòun náà wọ́n yọ alẹ́ fún ọyọ hamza fún bẹ́ẹ̀ mọ̀mìnì tó lágbára dáadáa ṣé ilé ogomi dẹ̀ bá wà dé wà sí àkókò ah, fẹ́rẹ̀ wà lábàá ìgbà yìí fẹ́rẹ̀ rẹ̀ ó rò kémọ́kémọ́ èdè èrè la fẹ́ rìn báyìí ogun ọ̀rì borí afẹ́gùn kan lábàá ìfogbò afẹ́gùn kẹ̀kẹ́ ni tí wọ́n lọ́kọ̀ ọlọ́ya obìnrin tó lágbára bẹ́ẹ̀ ó lóore. ọlọ́run tẹ̀ ní ìfẹ́ sí ju ọ̀lẹ́ lọ. tó kàtẹ́ ní ti fi mòmìnir gbogbo ọdẹ wọn da gbogbo ọdẹ ni wọn ti kí ni wọn ni wọn da. láti sọ́láńgà kìí sọ̀lẹ̀ gbọ́dọ̀ dínkù kárí. sọ gbóbi lọ́rọ́ eré eré jẹ́ ọba àjẹ ti sáré ọba àjẹ máa fi nǹkan ọba àjẹ máa fi nǹkan ṣeré. ẹ ra ọmọ yẹn wọ́n lè gbé ike tẹ́tí fi mú mi bẹ́yẹn yọ lọ mọ́ ni ẹni tí wọ́n máa rẹ̀ tí wọ́n padà rí àbúrò rẹ̀ tẹ̀ bá máa jágbe mọ̀ wọ́n lè wúyẹ́ pẹ̀lú àwọn ní ẹ̀sùn òdì mú kí ẹ̀sẹ̀ ti ti bíẹ̀ nípa ẹ̀gbọ́n ni ṣé ológun rẹ yóò rà wá fìdí lẹ́nu ṣé ọ̀jẹ̀wò rẹ kí nínú gbé mi ti ti kọ́ra ó padà rí ọkọ tó ti bímọ àbí ọmọ ebi àwọn ti yàgbẹ́ fún ọ̀sán olúkọ tó yàgbẹ́ ike tó pọ̀ yẹn bẹ́ẹ̀ ti bá rí bẹ́ẹ̀ o tó ti bá dábà ẹrù nínú wọn wọn lè bọ́ wájú wọn fún kórí àwọn nínú kẹjọ ó rí kó fẹ́ ọ fẹ́ ya títà láyé oṣù ẹ̀dí ẹ̀ ogun tọ́kọ́ tukù pátá ibẹ̀ tó wà á kíláàsì yóò di bẹ́ẹ̀ ni yóò máa ṣe títà fún wọn lọ yóò máa kọ́ wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí agbọ́dọ̀ fọmọ láàyè kóun náà ti ẹ̀gbìyànjú ọpọlọ rẹ̀ èyí tí ó fi ṣeré tára rẹ̀ ó fi yá sílẹ̀ káyọ̀ ló ju pépé a gbọ́dọ̀ fààyè rẹ̀ lẹ́fọ̀. ẹnu ọ̀dà bá wọlé mi ẹyẹ kékeré kan ní wọ́n ní nínú ẹyẹ ni gbẹ́yẹ ya wọ́n ní wọ́n máa fi ṣeré wọ́n ní wọ́n máa fi ẹyẹ yẹn ṣeré pépé ẹyẹ yìí ká dúpọ̀ ẹ̀ ẹ má o ike ọ̀kẹ́ náà aláṣẹ àbáàsì ní ẹyẹyẹ lọ́wọ́ ẹnìkan wá fẹ́ rí ọ̀dẹ̀ lọ́dọ̀ ọba lọ́dọ̀ aláṣẹ ọba lọ wọ àti ọba gbé yẹ yíyá ni aláṣẹ lè fi mọ pàá tó fi ṣe bẹ́ẹ̀ tó ti gbọ́ ọ̀dẹ̀ yẹ ẹyẹyẹ lọ́rùn ni ọba tó bú ẹ̀ kólówó gbowó ni ọba ni wọ́n bó wù lé bóde fún ìlànà ètò ìwé ìfún ìdòwé sọ̀rọ̀ pé lásán kọ́ ẹ̀ làbẹ̀ òfin àbẹ̀fẹ̀ hábẹ̀rẹ̀ àwọn fúnfin àwọn nàfìlì ọwọ́ àtúntì في pé àwọn hàdà ما ló ti rí yẹn. ebi dé àpáǹdèsè ọ̀dà ní ẹlẹ́yìn gbàgbé àpáǹdèsè àwọn ó fi jí pépé àdéhùn rẹ̀ tún ni o. mo ní kéèyàn gbé làkúnrin kò gbé jálẹ̀ ìkọ̀ gbẹ sí jálẹ̀ gbàdá lọ sí abẹ́kúta mẹ́fọ̀ ẹ̀ ò bá rí ọmọ kékeré bóyá ló tó àfa yìí rẹ̀ ọlọ́ọ̀ni ẹ ti tọ́ ga tẹ́lẹ̀ èmi kẹ́ni ti lè kú gbẹdẹ́sì ọlọ́ọ̀nì ìdẹ́rùbà kékeré náà ni wọ́n fi kó bá wa ìyẹn ní ìdọ́dún kò mẹ́ẹ̀dọ̀ ní olóòtú. pẹ̀tẹ́sì tí ọba dé ọwọ́ lẹ́gbẹ̀ẹ́ aláàf. ẹdúgbò yẹn kú ìwà àti fáwọn káàdì olè kú pẹ̀tẹ́sì o ìdí sàlàyé kan bá wò wọ́n wò kú wò ọba kú tí ó kú ọba tó wọ́n lè bẹ̀rẹ̀ tí ó kù òun lọ́kàn ibi àtọ̀kẹ́ náà ọmọ yá a lọ sí ẹ̀ẹ́. ìkẹrẹ ẹ ọ̀fin pẹ́ẹ́kù one ninety five ní mẹ́fẹ́ ọba ní òsán àti agbóbo ní à àkọọ́sì mọ mọ́bí rẹpẹtẹ àtọmọ rẹpẹtẹ mo kó dalé fóònù náà ṣẹṣẹ yìí ní bàjẹ́ àtẹ o wàhálà ẹ̀rọ ọlọ́run tẹ̀ ká ní méní méjì one ninety five òun parí ẹ̀ tiẹ̀ <laughs> tọ ọmọ kékeré tí òwájú pé títí lọ tó ti gún orí ẹtì ẹtì tó tó bọ́ bá ti wà yíká. ó sì tó bẹ́ẹ̀ ó sì ń pa ọkùnrin ẹtì tó ta àgbàlagbà tó ń sáájú kò tó bẹ́ẹ̀ tó tilẹ̀ jẹ̀mẹ̀. irú ẹ̀rọ alọ́wọ́ àti hadith yẹn ibi ìwúdí ẹ̀ lè fi sàpá tètè bí ìfigagbága òun ni ẹ̀sùn àdéhà fún mi. àdéhà fún mi. àbí ìdá ìtumọ̀kẹ́ ṣe pé gbòòrò ń jà síyàwó òlàwí o èyí náà ti fi àyè bá a mọ ẹ̀rọ ọ̀páyé dayé mọ́ ọ tọ́ba mọ ti dàyé náà lò wàá gbà kọ́ ọ wọn ò bó ti yẹ bẹ́ẹ̀ wọn ò bí àwọn ẹni táwọn ti gba tírénì wọn ti máa mérí pé bẹ́ẹ̀ ní tòótọ́ tí ẹ bá mọ ní ìdarí náà lò ìyẹn gbà kọ́ ọ ìmọ̀ tí ọba mọ owó ìbọn tó gbé dání igi ni o igi ìjì lásán lásán ìrọ̀rùn lẹ́yìn tí òkú kẹ̀kẹ́ lọ́wọ́ gbà níbi ó sì fi sí ní sùpàdé yẹn wọ́n lè dá owó fi pa wọn. sẹ́yìn gbogbo àwọn kíní ọwọ́ àlọ́dọ̀ àwọn ìfúnni mùsùlùmí kì í sà kì í sà àwọn ọmọdé ọwọ́ àgbẹ̀ ẹ̀sìn yìí. báyìí lòdì ọ̀pọ̀lọpọ̀ wá ti lẹ́yìn tí wọ́n bá yára kálukú ẹ̀jú kọ́kọ́ lẹ̀ ẹ̀jú kọ́kọ́ kàdá lẹ̀ ayọ́ kéke jíya. ayọ̀ máa wò pé ẹ àgbẹ̀ gbàdá rẹpẹ́ gbé kalẹ̀ lọ́sùn ọkọ̀ òkà ṣé ọkùnrin yìí lórí ìdàrí kí ni àmà àárín kìlómítà nínú kó wá ní. àwọn ẹni tí kù ti rí jòtò kálukọ́ máa wá fọ́ ọkùn yẹkẹyẹkan. kọ́ndíṣẹ̀ lè dínà ẹnì gbogbo irú kẹyẹ tàwọn eléyìí ṣùgbọ́n ni kìí ṣe ẹgbẹ́ yẹn lónìí. ó wà ìlábẹ̀ ni o gbogbo yín pátá gbọ́dọ̀ rìn wá bẹ̀ ẹni ọba dín nǹkan ìwọ gbọ́dọ̀ gbọ́ aláyẹ yóò ti lọ téèyàn wá gbádùn àbíyàn ò ní gbádùn ìgbéyàwó máa fura ẹ̀yìn ronú ẹ̀yìn gbáyà ń dòbí kíní tẹ̀ ìwọ páàkì ọ̀kadà àti àti mọ́tò kò gbé kalẹ̀ kọ́ wá rè láti ìlò òfin méjì kó rìn bọ̀ ó bọ̀ ní gbúrò ẹ̀yìn ló ní nù ọ̀yẹ̀ wọn ẹnìkan mo bá ń sọ dáadáa nígbà tá a fi ń ṣe léèké láyé àtijọ́ lọ́jà ẹlẹ́tì nígbà tá a fi wàá gbé àti ẹ bísà àbú ìdírí bàbá òkè wò yẹn o bàbá kẹ wá ń sí olùkí máa kọ́ òun ní kéwú ní òkè ìbò kòròmẹ́ẹ́dókè ìbò mọ̀ níwájú àwọn polisi ilé ìjọba tó wà mẹ́rin ẹ ọ̀ gbígbà yẹn àwọn sóòlù wọn máa ń gbé wá kò sí máa tẹ̀ka pé ẹnìkan ní ọ̀wọ́ lé ẹnìkan ní ọ̀pọ̀ sí bẹ́ńgà rẹ̀ wọ́n lè fi lérí ṣùgbọ́n wò sí máa fi láwọn ọ̀gá yẹn. bàbá yẹn wá jẹ́ ti sẹ́kítírì ọjọ́ mọ̀ọ́lù yẹn bàbá ti wá kó lé kéwúrọ̀lẹ́ mẹ̀lí darí. ìkẹ́jú sátẹ̀rì ni pé tí mo bá ti dọ̀hùn bàbá yẹn sọ fún wọn tẹ̀lé mi lókè ọ̀la fábíyà òsì kí lẹ fẹ́ lọ sí ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ bò èmi dẹ̀ wò gbàgbàlagbà ni wọ́n wípé èèyàn ńlá wọ́n dájọ́ tí mo fi wọn lẹ́yìn dádúgbò bàbá wa títà ìmọ̀ báwọn ti kánsílọ̀ rẹ̀ àwọn bá ní à àfa àgbòdo sí gbòdẹ sí mọ́ráyà sí à mo ti di kíní kàbàlẹ̀ tó rìn yìí à wọn náà kọ́ láti bára kiri à bàbá yẹn ní àwọn ní fúnlẹ́mù wọ́n tọ́jú àwọn títí wọ́n ní òṣogbo ògùn ẹ̀yọ̀ kẹtọ́ wọ́n lò sí náà ní ìrìn wọ́n lọ ṣùgbọ́n wọn ní kó o máa lọ amọ́ òkú o máa lọ ọmọ tuntun tó ń bá fẹ́ tún lo ìtẹ̀lé díẹ̀ sí. ìrìn lásẹ̀ wọ́n kò fò ẹlòmíì ló wà ní ti iṣẹ́ rẹ ti lẹ̀ pọ̀ tí wọ́n bá nírú ìyá nìsín yóò fẹ́ lè máa gbọmi lójú pẹ̀lú à ìrìn bò wá ní wá ní wọ́n fi àbọ̀ yìí gbogbo àwọn kí ni ẹja ní ẹja máa dé sọ ẹ máa ń fa kúkúrú ẹ̀mí gan gbà gbogbo ẹ bá pelejọ pelejọ ọlọ́run lè lò ó sábàtì. tó bá péléjọ péléjọ ẹ̀wẹ̀ lápẹẹrẹ ń sẹ́ni ọyẹ kọ́tọ̀ lásìkò tí ọ̀tọ̀ lásìkò ẹ̀wẹ̀ pé yọ̀padà ní pírọ́blẹ́mù ọ̀hún kíndìnrín gbọ̀ báyà ẹ̀rẹ́ náà lélẹ́yìn náà mo bá péléjọ péléjọ péléjọ péléjọ yọ̀padà yọ síbi kan ọkẹ́ wàá wò owó owó sí ọlọ́run lè padà lò ó sábà bíi tó fi kọjá tòtòrí bẹ́ẹ̀ àdìdì ká máa ṣe owó sí ara wọn fi jí pépé tó pé wọ́n máa rí wa ilé ogójì ọdún ni àwọn ọ̀ká ni bàbá ó ń ṣeré ìdárayá dáadáa ni ẹjọ́ àwọn ọdún ọkọ̀ ṣàbẹ̀ mi sallallahu alaihi wa alihi wa sallam ẹ wá wo hadith yẹn ní kò sí àpá tètè àyàfi níbi ká gbẹ́ síta ìyára kò rí àti kéèyàn sì mú nǹkan ẹja ibi mo ti lọ òní pé tí tírénì yẹn bá yé yẹn dáadáa ẹni tó ní lọ́wọ́ tó wọ̀ bá jẹ tírénì ọ̀sà lọ́wọ́ ẹ̀ wọ́n mú ọ̀rọ̀ kánú àwọn abẹ́ ìgbẹ́gbà táwọn afáàdé wọn làwọn kan làwọn fẹ́ẹ́ ṣe ní sùdà wọn sì mú nǹkan tí wọn fi ṣe ní sùdà dání nígbà tó ti kọ́ jàpájò ọ̀sọ̀lẹ́sọ̀ tó ọ̀sùn tó kù gbájú sí fẹ́nìkan báwo ẹ wà wípé iná kẹ́ ẹ̀ pupa báyìí àbẹ́ẹ̀ sì kẹ́ ẹ̀ tù ìgbọ́n kẹ́ òjijì náà nìkan láàrin ìgbà tí fọ́nra jù lọ́wọ́ èkejì ó gbé yẹn pa lójú tó lè bóde nìyẹn kò jù bẹ́ẹ̀ rẹ̀ lọ. kí ló kù ìrìn ló kù gba àwọn èèyàn jí wọn kòkìtà kòkìtà tẹ àbá wọn dẹ ẹbí. tó ìgbà ní ìgbà tó yẹ pé kò ní dìdì pé yóò jira ìyọ́yọ́ ọ̀fẹ́ sílẹ̀ ní ìyọ́yọ́ kílé kẹsílẹ̀ ní ẹsẹ̀ lásán náà ló ló lẹ́yìn tó bá ti máa dára tó máa wọ oyè yẹn. ó dòlè jólè náà lọ́fẹ́ tí ọdún sùn ẹni wọn máa bá mùsùlùmí mẹ wọn fẹẹ sọ wọn a bàbá yìí dẹ kódà bó wú gẹ tọ̀tẹ̀ a máa yí ẹ ṣèṣe a kárì kí ló ń lẹ́nu sọ fún kárì bẹ́ẹ̀ ni ìgbáyà rẹ̀ ni ìbọn ti bá kí ni ìtumọ̀ rẹ̀ a kì í nìyẹn ṣùgbọ́n bí ni wọ́n ti túbọ̀ nílá ńlọ làwọn ní kò sí ohun tó jọ kó bá wọn bá jù sí lẹ́yìn kóró òjò ni. fún ọba àmì ẹbí ẹ torí bẹ́ẹ̀ máa lọ sóra ẹsẹ̀ sí wàá ní kẹ́ máa lọ kóra ẹjọ́ bí wàá ní òtáàtì sí náà máa sì rárá tí wọ́n nílò ìpínlẹ̀ ni wọ́n fẹ́ lọ gbàjọba irọ́ o àwọn oníjọba kẹ́ńtà àtàwọn yìí àmọ́ ọ máa ọ máa tú ọ máa bójú tó rẹ ó lè kọ́ máa lọlẹ̀ máa lo omi láàárọ̀ láàárọ̀ ọ̀sáré yìí ká ní sáré òní fẹ́ fi pé wọ́n ní kẹjà o tó ń gbé ọ ní gbogbo àwọn àbúwọ́ ní o ìṣòro eléyìí ti sọ fún ọ láàrin ó ti di pépé àpájù lọ́jọ́ tó bá fẹ́ ní hájà sí ìfẹ́fẹ́ ó bu lọ́wọ́ kan ó lè jẹ́ sí sáré ẹni ọgbà o èyí ò lè jókòó ni pé tó bẹ́ẹ̀ máa fi mí ṣe máa mọ̀ wá fi mí ṣe mí mọ́ wáyé. so nípa bẹ́ẹ̀ ẹnu ọ̀nà náà wáyé òní báàbò sẹ́fù ní alhamam ẹyẹ kékeré kan tó ń pè ní alhamam nínú àwọn ẹyẹ wọ́n ní wọ́n máa fi ẹyẹ yẹn ṣeré wọ́n máa ń tẹ̀lé tẹ̀lé yọ́ máa rìn yọ́ máa tẹ̀ wọ́n báyìí àwọn náà wọ́n máa ṣeré. aṣọ bí aláṣẹ àbáṣe ọwọ́ adáko yẹn yẹn mẹ́ dípò káfó fún ní àbíkáláàbí ó fún ní kan ọ̀padà lé bóde ni ọba ni wọ́n bó dúdú àbẹ́rù yẹn súnà ní dúdú ń bó yẹn o torí hadith ọlá làbẹ́ àlọ́ àlábẹ́ rẹ̀ wọ́n ní hadith àná shihab bò ní báyìí náà. حدثنا شهاب بن حماد بن سلمة محمد بن عمرو عن ابي سلمة عن ابي هريرة رضي الله عنه قال قال شهاب المعمر حدثنا في حديث ولد حماد بن سلمة قال عطنا محمد بن عمري لا لابن ابي سلمة لابن ابي هريره رضي الله تعالى عنه ولد له صلى الله عليه وسلم قول يا رب ولك تلي ايا كثيرين àbí kọ́ àmọ́nà ìdílé kan yìí. Òrókò ni sórókò kẹ́ bá ba ṣeré àdàbà rí ẹyẹ àdàbà ẹ bá ti pè ládàbà ọ̀dà ṣé kò ní kò tọ́ bá rí i ẹ́ fẹ́rí ẹyẹ eléyìí wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹyẹ tó ṣe yí pé kò ní kù yọ máa wá tẹ̀yẹ̀ àbí náà kò tán bàbá gáwò náà kò tán yọ máa tẹ̀yẹ̀ ẹ wá jọ máa sáré kiri yóò tún bọ́ fẹ́ jẹ́ yìí ẹ̀dígẹ́tì rẹ̀ ẹ̀ ẹ̀ bá ní ju owó ìbò rẹ̀ ẹ̀ bá sẹ́sẹ́ bá ní gbé jáde ẹ̀ pè ìbò rẹ̀ jáde ẹ̀ já síwájú àfi borúkọ rẹ̀ wọ́n mi sísan lọ́wọ́ sọ́lọ́ ẹ̀sẹ̀ láwárí arákùnrin yẹn tó ń tẹ̀lé ẹyẹ kékeré ni ẹyẹ yẹn ìyẹn ni pé máa ń bá àyẹ̀ ṣeré ni wọ́n máa ti fi fọ́n òun ní oṣù fẹ́fẹ́ bẹ́ẹ̀ wọ́n ní oṣù sẹ́lẹ̀ wọ́n tún fọ́n sẹ́gbẹ́ yìí yóò máa mú ọ fi pákà yìí kí ẹ máa yé yẹn lékè tó ẹni ẹyẹ lé ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ sẹ́ yẹn bẹ́ẹ̀ ẹyẹ lé máa ń ṣe bẹ́ẹ̀ ajá ti mọ́lẹ̀ nìyẹn wọ́n ní ẹyẹ lé ni ẹyẹ lé náà wọ́n fi àgbẹ̀ tó tó ti bẹ́ẹ̀ pápá jùlọ ẹyẹ mọ́ká ẹnì kan máa ń sáwọn ìfowó sọ́yà ọlọ́wọ́ ọba àlejò ọlá tó nígbà tí àyè tó ti dá wọn sí pé àyè balẹ̀ ni bí ẹni àwọn kẹ́ ti fọ́kẹ́ àwọn ti balẹ̀ gẹ́rẹ́ ni kí máa rìn káàkiri. ẹ̀rí wọ́n lè fi ọlọ́run wá rí ẹni tí ń tẹ̀lé ẹyẹ lé dáhùn yẹn káàkiri ní bá a kéré náà rí o wọ́n lè fi ọlọ́run wá sọ wípé ṣàìtọ́nù yẹ́sù bá o ṣàìtọ́nẹ́ta àdéhùn ìmàlélẹ́ yìí ti ń tẹ̀lé àdéhùn obìnrin àdéhùn ìlélẹ́ yìí ti ń tẹ̀lé àdéhùn obìnrin ibi tẹ́ ẹyẹ yẹn bá tẹ̀lé òun ọ̀tẹ̀. láàyè dàbí hà ó fi máa ṣeré wọn ló pè ní ṣàìtọ́n nítorí pé nìyẹn máa máa jìnà sí òtítọ́ àwọn sọlá ń pè ní ṣàìtọ́n torí pé lọ bí sì fowó sí ọ̀kà ọ́ bẹ́ẹ̀ dẹ̀dẹ̀ wà lọ hadith tọ́lọ́rọ̀ ló pé bìnnì husni islam ilmarhi tarkuhu wala ya'ni nígbà mi wọ́n hasana rẹ̀ nígbà mi wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀. ìpinnu ohun tó lè jẹ́ kí islam èèyàn yẹ jù òun ló dé ọba ti kẹyàn kéèyàn ti kíni kéèyàn pa á ó fi ẹgbẹ́ ojú wàlá á tún sọ̀hìn wọ́n ti wà nù hadith ojú kejì náà wà fẹ́fẹ́ ìpinnu tó bá jẹ́ kí islam èèyàn yẹ jù òun ni pé ohun tó bá kẹyàn kéèyàn ṣe ẹ̀yẹ lílù yẹn wà ń tẹ̀lé ipa tẹ̀lẹ̀ tó ló bẹ̀yẹ lé seré ní ọ̀kẹ̀yẹ rárá ẹ̀rí àti ẹ̀gbọ́n tẹ tó gbóhùn yà láì ní kẹsì tó tẹ̀lé yẹn lé káàkiri nínú hadith tó ní wọn pè ní ṣàìtọ́ọ̀n nítorí pé tó ń tẹ̀lé yẹn ajé kó gbàgbéra nípa ìrẹsì ọlọ́run ti dé ní níbi tí ẹ bá lóun bá ń dáadáa kò dà kó àṣetáni ó ti yí ìdí lọpọlọ tó bu yẹn kọ adapada kò ní jẹ ọlọsẹ Ọlọ́run kò ní kó o bẹ́ẹ̀ náà wà lẹni tí ń tẹ̀lé ló ń bẹ yẹlé ṣeré yẹn adékọ fọdún fọra nípa kíni o nípa ìrẹsì Ọlọ́run torí yẹn wọn lè máa jọ tẹ̀léra wọn lọ tó fẹẹ dé ọ̀nà ìtẹ́lọ́wọ́ lọ́wọ́ ẹ yóò jọba tẹ̀léra wọn yóò lòún fẹ́ yẹlé ṣeré rẹ̀ ni àbájúlẹ̀ ilẹ̀ tọ́tẹ́ bẹ́ẹ̀ lásìkò ooru mọ́gàrí òsì tó kò ní yọjú. àgbẹ̀yìn náà máa bá nù hadithi. ẹyẹ ìyẹn ẹyẹ lẹ́dàwé kéèyàn mú ẹyin rẹ̀ àdékéèyàn ní ẹyẹ yìí ó fi máa yé fún yẹn náà òbórú àbí kéèyàn kẹ̀ ní lásán. nígbà èmi náà fẹ́ wọ́n ní mọ́lẹ́ yẹn ní ilé mi. ṣé ọ̀pá àwọn fíìsì ẹ̀dínwó àdìgẹ́ tí fi ń pa jẹun àti sáwọn àfún jálàbí ẹ̀fọ́ àwọn àfún jálàbí wọ́n lé ní ẹyẹ ilé wáìsì ni lòun fẹ́ lò. ọwọ́ àti dé àwọn orí àjà rẹ̀ wọ́n ti bàjẹ́ kẹ̀kẹ́ tí wọ́n ti níìdì alẹ́ ní ọ̀mà lọ kó wọn mẹ́. kájẹ̀ láwọn náà nìyí ẹ̀dá ara lẹ̀dá wọn tí wọ́n bá ti di torí wọ́n bá ń dára wọn mọ̀ tí wọ́n bá ti di báyìí gbogbo wọn lè kẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀ wíyà wọ́n fẹ́ kó mbẹ́ ìgbẹ́ wọn wọ́n bá ń dára wọn mọ̀ ìgbẹ́ àbúrò rẹ̀ kọ́ àwọn tí máa ń gbé ibi gbé ìyẹn lọ́fẹ́ ẹ̀gbọ́n rẹ̀ kọ́ àwọn kan tó ń ṣẹlẹ̀ káwọn èkú nìyí àwọn bàbá àwọn tí bá mú lẹ̀ ní ìpínlẹ̀ kéde táwọn náà wàá mọ́ra wọn ní <laughs> ọlọ́run ló dáa náà lọ́kùnrin àtòfin ní kẹ́kẹ́ lè fi mọ́ra àjẹdìlé àjẹrẹ kálí fi mọ́ra wa ẹ àwọn náà mọ́ra wọn lọ́dọ̀ tara wọn lọ́hùn rẹ wọ́n ti béèrè pé ìyá rẹ̀ ń kọ́ ìyá òun bò ọwọ́ àmújálá ti dìbà wọ́n fẹ́ sí ni pẹ́rẹ́pẹ́ wọ́n bá kó bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ìyẹn ní ẹyẹ yẹn ẹyẹ lé yẹn kó fi máa yé fún yẹn àbí kọ́kẹ́ wà pẹ̀lú ìbílẹ̀ lẹ́yẹ lé ọ̀sẹ̀ tọ̀ ṣùgbọ́n kéèyàn máa fi kí ni o kéèyàn máa bá a kéré tí máa fi ń kó kí wọn náà máa fò tẹ̀lé káàkiri akọ̀yẹ o. ẹ wá rí ètò tẹ̀ wá lágbára jù òun ni kéèyàn tó máa fi ta tẹ́tẹ́ ọ̀n bá a ṣeré ẹ̀tọ́ máa ń ta tẹ́tẹ́ pẹ̀lú ẹ̀. irúfẹ́ ẹni tí máa ṣe báyìí wọ́n bá lóun fẹ́ jẹ́rìí ànígbẹ̀rì rẹ̀ jẹ́ o. wọ́n ní alimami Shawkani rahimahullah wọ́n dábàá wọ hadithi ìtọ́ka wà ń bẹ̀ yìí pé ẹyẹ eléyìí ká máa ni àti pé ó sì wà nú eré tó ti pé sẹ̀ríà ọ̀yọ̀dà rẹ̀ fún wa. àdìsí ní ìlàbẹ́ pé tá a bá ní ẹyẹ léyẹ kí ẹ dúnbọ̀ ẹ̀ ní sẹ́ẹ̀dì ní yóò máa ti kiri o tí òfin máa fi ṣeré tí òfin gbà á láti fi ìrẹsì ọlọ́run. حدثنا موسى بن اسماعيل حدثنا موسى بن اسماعيل قال حدثنا يوسف بن عبده قال حدثنا الحسن قال قال عثمان لا يخطب جمعة إلا أمر بقتل الكلاب وذبح الحمام أعرف آه. حدثنا موسى موسى بن إسماعيل حدثنا بحديثه وليوسف بن عبدة يناس بن الحسن أولي سيري عثمان أولي سري خطبة الجمعة سري ilà amọ̀rọ̀ bíi kọ́sìlì lìfìlà bóyá àwọn èèyàn máa ń fàjà àṣírí púpọ̀ jù wọ́n sì máa bu ẹyẹ léyìn náà wọ́n máa fi ṣeré gbogbo okun tí bàtà máa ti ṣe báyìí wọ́n ní ọ̀sán wí síbẹ̀ yìí pé ẹ̀pà àwọn ajá o bákan náà wọ́n sábà ìlhàbẹ̀m àti wípé ẹyẹ lé ẹdún bó wọn ẹ má máa sáré tẹ̀lé wọn di mọ́ ó fi ẹ̀fọ́ ti ṣe ìdílọ́wọ́ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn. ẹ̀fẹ́ mi táwọn bí náà láìkí ajáde láyé lóde lónìí àwọn aláìlẹ́sìn lèmi káwọn sí náà. ẹ̀rọ fún mùsùlùmí sáàkùn tẹ̀ fún ọ̀gbẹ́ tó ń lé ní ajá kí ẹ̀sẹ̀ kẹ́lúrà fún èyí. èrè kọ́fẹ́ lọ fi dẹ̀gbẹ́ òsì ni ọ sọ́lé èsì rẹ̀ ajá táwọn ìjọba láwọn olóhùn ẹ̀fọ́ ajá kẹ́rẹ́ lélẹ́yìí ìṣerú ajá bẹ́ẹ̀ ọkẹ́ lè lásán bí báwọn tí wọ́n ṣe wíìlì fájá àbẹ́ni bí ń fájá ń fẹ́ lọ́kọ ọkẹ́ lájá lásán ojoojúmọ́ ni ládá lálábàtúbàtú ọ̀nà máa dín kunu ládá rẹ̀ ládá mélòó lọ́wọ́ á ní. wọ́n ní Osman bin Affan radiyallahu ta'ala kò ní í ṣe kúndùmá ìjọ kan níjọ ọjọ́ wa àbí kọ́ pàṣẹ pé kọ́ pàjá o because ìmọ̀ abájá ti rí yẹn ó ń bí àwọn yẹn lọ́wọ́ ẹlòmíì máa ìfẹ́ bá tiẹ̀ dínkù ẹ̀ lára bàdá yóò gbé e síbi ẹgbẹ́ rẹ̀ báyìí nínú mọ́tò tí bá tún ti lọ ibi tí lọ yóò tún mú dání yóò máa fa káàkiri ti ajá òun ni ó nígbà tí ẹ̀kẹ́ ti lè máa ṣe wíìlì fàájà kí ló dúkú ẹ̀hàn kóun náà kó ti kà á fúnnú fámílì òun ni ó níyàwó kan ọmọ méjì ajá ti tèmọ̀ sí ó ti tẹ̀sà ó dẹ̀ ṣe wíìlì fáwọn ọmọ àti ìyàwó àtajá ẹ̀rí gbé nǹkan dà. wọ́n ń torí bẹ́ẹ̀ lọ́sẹ̀ ọ̀sẹ̀ báyìí ọ̀sùnmọ́ máa pàṣẹ ibé tí wọ́n pa ajá tí wọ́n sì dúpọ̀ ẹ̀yẹlé ọmọ bàá di wọn lọ pé ìyẹn lọ́ba máa bá ṣeré tí wọ́n fi ní sèrèsì ọlọ́run. àdìsí mi tó tún jọ wọ́n ní wọ́n gbọ́ ọ̀sùnmọ́ máa ń pàṣẹ bí wọ́n sì dùnbò ẹ̀yẹlé wọ́n lè rí ásámù yìí. wọ́n jẹ́ èyí tí a fáwọn àtọ̀rọ̀ zẹ́ẹ̀kì tí wọ́n fún mú jáde nínú tí wọ́n àtọ́gbìn náà lọ sọ́dọ̀ wọ́n ló ṣùgbọ́n ọlẹ̀ lórí àdéhùn lọ fún òbòyó ti jẹ́ mọ̀ nǹkan ṣá gẹ́gẹ́ bí sèkà ìbáraẹni wàkí mọ̀kànlá ọ̀tá aládùn wọn ti sọ orí bẹ́ẹ̀ wọ́n là lè fi ṣẹ̀rí ṣùgbọ́n ìbámu náà rí ìbáṣepọ̀ ọ̀lọ́ ẹ̀láwọ̀ ẹ̀rí tó jẹ́ ti gbogbogbò àti àdìsàn mi mọ̀ ẹ́rọ èyí tá a ti sọ lókè lọ́jọ́ lọ́wọ́ tẹ̀lé àgbẹ̀ ìgbìmọ̀ wáyé pé yẹn ní ẹyẹlé ó fi bímọ fún yẹn ìbí kó fi máa yé kí yẹn máa fi ẹyí rẹ jẹ àbí yẹn fẹ́ máa pa jẹ àbí wọ́n ní kí yẹn jẹ yẹlé yẹn fẹ́ máa pa jẹ wọ́n kì í lè sá lọ náà nígbà wọ́n bá ti ń àbí yẹn kẹfẹ kọsá wà nílé yẹn tó ní àwọn ẹyẹlé tóun tóun ní lọ́dọ̀ ni. ẹ̀rí ọ̀sẹ̀ kan kò sí nǹkan kan kọ lu ẹ̀ ṣùgbọ́n kí yẹn máa fi ṣeré wọ́n máa fò kí yẹn máa sáré tẹ̀lé káàkiri à ìjọba àkàndíyàn kí yẹn máa tó wá fi tẹ́tẹ́ kù á ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ wọ́n máa lóun fẹ́ jẹ́rìí àdígbẹ̀rì rẹ̀ ẹ lọ́dà bá wọlé mi fi á tó wọlé sí ọ̀lẹ́bàbò mànkánà tìlàhù hájà fáwọn àhàkù àdìyẹn sábà ilẹ̀ ẹnu ọ̀nà yìí sọ ẹgbẹ́ tó bá ní bùkátà òlọ́lẹ́sọ̀ ọlọ́ọ̀fà ẹni tó ní bùkátà lọ́dọ̀ rẹ̀. ìyá wa sọ pé kéèyàn bá fọlá fẹ́ni tó bá lọ́lá o òun bá rẹ̀ ẹ́ di ẹni ìyẹn ní òkè ní gbà láwọn ọ̀gbọ́n ti tú wálẹ̀ láti mú ìpẹ́ ìkẹ́kẹ́lẹ́ ní ìdílé yìí lọ́yẹ̀ kẹ́ wá kì í sì wọlé ẹ̀kọ́ mi ọyẹ kí ni ó lè kàn fún mi ni màá tọ̀ ẹ̀ wá lórí mo ní bùkátà sí ẹ sọ̀rọ̀ bá rí ẹ di rẹ̀ sọ̀rọ̀ á sì kọ́ ẹ̀kọ́ yẹn nínú àdéhìí ta fẹ́ ká ẹ má jẹ́ àgbà wípé ṣé wàá ká ń ta àlejò yẹn àlè ádámù àlè mọ́fúrádù ìmọ̀ọ́mì Bukhari ìrọ̀ àti ìmọ̀ọ́fúnlọ́ kí ni ìtumọ̀ àlè ádámù ìmọ̀fúrádù ẹ̀kọ́ tó yàtọ̀ ẹ̀kọ́ tó ṣe kí ni o tó yàtọ̀ ẹ̀kọ́ àdáni tó lè mẹ́rin náà lè rí lára ẹ̀ náà lẹ́tọ́ máa fi fún fẹ́ máa tẹ̀lé lánàá ẹ̀dá ni o ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam láàrin bẹ́ẹ̀ kọ́ yẹn lára ẹ̀. sọ́ńkì àdìẹ rẹ̀ ṣùgbọ́n o ẹjọ́ bá ní bùkátà òun ló lẹ́tọ̀ọ́ ọlọ́ọ̀dún bùkátà tó ní. èèyàn ní fọlá di àfihàn ọlọ́wọ̀ kan ọ̀mọ̀ràn dágidàgi tó lọ sọ̀rọ̀ ní òfin nígbà èyí ò tó rẹ wá sí tọ̀pẹ́ lọ́ọ́ bá yẹjú rẹ̀ ló máa gbúdọ̀ fún ọ̀fọ̀ ogun ẹ̀kọ́ náà ni. ọba tó ń báyìí kí wọ́n fẹ́ tọ́ fẹ́ mi ó ní ẹ́. lọ lé. ẹ irú àwọn afáàṣẹ ni wọn bá dára náà ẹbí ìjọba dọ́dọ̀ ní àwọn yẹn wọn ní odi gbọ́ ibo sì bọ́ sọ lọ́sọ̀ọ́ yẹn. àbọ̀jọ́ wọn bá sọ pé màdé yìí ṣe lábíà ni sẹ́ni wọn pé ní ọ̀bá ju kíkíní báyìí lọ sísà ló pè. torí wọn lọ fẹ́ fẹ́yàwó kọ́ má ju pínlẹ̀ sí báyìí lọ ìfá ìfá kìíní. bẹ́ẹ̀ lọ bá wà ká aráyè sí ìfá yẹn ẹ́ ká sì pàṣẹ ká máa wá àwọn àgbàlagbà kí táwọn fẹ̀ jọ. tàbí ajé ń borí wọn á máa gbé kí wò yìí. tó ń gbẹ̀yẹ̀ bá ti mọ̀ fún ọ̀bọ̀rọ̀ ọgbẹ́ bí ẹ̀rẹ́ bá darí yẹn láàbùsí ṣùgbọ́n tó bá mọ̀ ní yẹ ju ẹ̀ bá gbé kẹgbẹ́ lọ. ọwọ́ àdìgbé yẹn wọ́n padà sọ pé láàrin àti lágbájá ta ló lè mú sì ìyá wa ń kẹ́kẹ́ yìí ìyá wa lọ bọ́ rẹ̀ rẹ̀ Eh, ara mo tẹ̀ rí o èmi kà ọ ọmọ bí wọ́n ti gbọ́rọ̀ kalẹ̀ fún iṣẹ́ rẹ̀ bọ́ lọ jẹ́ o ti tẹ̀ so tẹ̀ yé mi rárá kí ni wọ́n sọ fún ẹni ọba ní bùkátà lọ ẹ̀kọ́ tọ́ yẹn lọ pé ọfẹ́ lọ gba nǹkan ni ọfẹ́ lọ gbàmọ̀ rẹ ni ọfẹ́ sọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ rẹ ni ìyẹn lè yọ lọ sọ̀rọ̀ bá yẹn ti àwọn ọ̀kẹ́ ti mú mọ́wọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tí yẹn bá rí kí ẹni tó lọ́lá ni bóyá láti má má àwọn tó lọ́lá kálá àkọ́kọ́ ẹgbẹ́ lọ́la bẹ́ẹ̀ àwọn aláṣẹ lọ́la o àwọn afáà dẹ̀ lọ́la àgbàlagbà dẹ̀ lọ́la ẹgbẹ́ ni ọwọ́ iṣẹ́ iṣẹ́ ẹgbẹ́ yẹn tẹ̀ wọ́n lè ti mọ́lẹ̀ ojú orí yẹn lọ kọ́ wa àwa tó ṣe pé ọjọ́ orí wa kéré sí ipò déyẹn wa lèyìn obìnrin lómi tó ń jẹ́ bá béèyàn tó òní lè lanu pé yẹn lé kọjá ẹ ẹ náà wọ́n bá lò aláàbí mo fẹ́ wá rí ẹ wá rí bíbò tí ò sí ẹbí gẹ́gẹ́ mo fẹ́ gbà nǹkan lọ́dọ̀ yìí à mo lẹ́wà lé lè yọrù mo lẹ́wà àbí kò sì bá fún wọn lára tó bá ti fún wọn jẹ́ tiẹ̀. àwọn ẹlòmí ọ̀sán yìí pé ó kéé tè wọ́n ní pọ́nlé ẹlòmí ọ̀sẹ̀ wí nìyẹn. òun ti ń bẹ lára rẹ ní pọ́nlé ó sì lẹ́tọ̀ọ́ ká pọ́nlé tòótọ́ àbí ọ̀lẹ́tọ̀ọ́. ẹ̀gbọ́n tó bá wá ké ń kọ́ ẹ̀mẹ́ ẹ̀dí ó sáà ti ké náà. bẹ́ẹ̀ ni ẹni ní ẹ bá lówó ó sì wà ní fọlá o ìmọ̀ ẹ̀yẹ dé ẹ̀lẹ́ bàbàrà ni ọkẹ́ yàrá pé tọ́ba yẹ pé láàrin ara yín kìí ṣe pé olówó àtàfà má jẹ́ pọ̀ mọ́ra wọn torí kọ̀ pa pọ̀ mọ́ra wọn olówó àtàfà wọn sọ pé àfà ìlú kékeré ni nítorí kọ́ lọ́wọ́ ọba àlejò aláṣọ fún àtẹ́bí ìgbà ọ̀pọ̀lọ́ rọ́bì sí ní ìlú àwọn olè àbúrò ìsáàbù nàìjíríà sọ ìpè láàrin láàrin ìmọ̀ àtọwọ́ ọ̀hún ọ̀jọ́ra wọn. sọ́tà àlàmúhó ìdàtọ̀ àkọ̀rọ̀ ọ̀tà. àwọn padà bọ̀ tó bá ka sọ́ọ̀tù tọ́ ha yẹn. ṣùgbọ́n ìwọ náà nìyí òun ti tẹ́lá ní olówó ni ṣùgbọ́n padà ní bùkátà sí ọ bí ti lọ nìyẹn ṣé ìlọ gbé sáfà ọ. ọlọ́wọ́ tó kù náà bá ti gbọ́ òun ní owó òfin òun lówó ni táwọn ọba súnmọ́ àwọn ẹni ìyá àdé olówó dáadáa á sì lè sí àtúntì yìí tó bá pa àpapọ̀ mọ́ tiẹ̀ gbogbo olówó lóye olódò àgbẹ̀ ìbówó lẹ́yìn sí àwọn àti ìdìbò ń bá sọ bẹ́ẹ̀ mọ́ olówó mi bẹ́ẹ̀ tó nímọ̀ èèyàn kan ní àfáàwà Abdullahi ibn Mubarak rahimahullah ta'ala tí wọ́n jẹ́ lẹ́ẹ̀kan náà wọ́n lówó lẹ́ẹ̀kan náà wọ́n nímọ̀ wọ́n wọ́n mi tó yẹ pé kọ̀ láyè kú ọ̀kẹ́ lọ́ fara yẹn pọ̀lọ́pọ̀ ti ń kó ní bùkátà ti darí ọ á bùkátà sáàfà tí ọba fẹ́ sì nípa owó tó ní yẹn pé owó tó ń sọ́pọ̀lọpọ̀ àwọn tó ní dúkìá wọn ò fa lè máa máa àti ìtọ́ ẹ̀kọ́ dà sí àti ìtọ́ ẹ̀kọ́ dà sí bẹ̀ yọ́mà lọ́kọ̀ dà sí. ṣùgbọ́n ẹni tó lówó àbá àtúndà ni wí o ṣùgbọ́n ẹni tó lówó tó wá ṣe bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ ó kéré sí ekú sàká ó dẹ̀ níbù káàdà sí bí ti lọ nìyẹn lórí ẹ̀kọ́ ni mo náà sọ̀rọ̀ ń parẹ́ ọwọ́ akẹ́rì gẹ́gẹ́rẹ́ rẹ̀ wọ́n ta Dangote ni mo sọ̀rọ̀ Dangote ẹni wọ́n ti ń sọ̀rọ̀ yìí ti fẹ́ wọ́n á fẹ́ wá rí i. Ah! ó lè yá gbọ́ kẹ́lẹ́ lóye nípa iṣẹ́ kan. ẹ ò bá pé èèyàn ti lówó tó àwọn olówó lè máa wé yẹn kẹ́kí tó ní kíkúrà kan. wọ́n fẹ́ ọpọlọ rẹ̀ yẹn wọ́n dìde ẹ̀. ó sì lè jálà yọ̀rọ̀ lásẹ̀ o. ẹ̀mí ọ̀kan ni ọ̀sáàtò wa ọ̀sáàtò dẹ àbí dọ̀gbọ̀lọ́. wọ́n tún máa kọ́ àwọn ọmọ níjọ́ kan ní ọ̀kan náà ọ̀kan àjọ tó wá kọ́ bọ́lá tó ní ah sísàtìmí lọ bọ́ sépò ni ọwọ́ bàbá jẹ́wù yọ̀ọ́kẹ́ ti wà kọ̀rẹ́ tiwọn ni pé ẹgbẹ́ bíbá yìí lọ́gbọ́dọ̀ sí kìnnìún báyìí sí náà ọba mú sẹ́gbẹ́ yìí kìnnìún kẹ́ ah bàbá bọ́ ni ẹ́ ṣiṣẹ́ ẹ́ ṣiṣẹ́ wa ni àbẹ́ kílẹ̀ ń wí yìí kẹ́rẹ́ àwọn èèyàn bí ẹ̀ máa wà pé pé wọ́n kẹ́ máa wá wọn káàkiri wọ́n lè dé ẹ̀ pàtàkì gbòòrò èyí sàfà jẹ ọ ọ̀gbìn àfà àdá àfà àfà àdá àfà rẹ sígẹ̀sì yìí sàfà ìyẹn kan fọ́kẹ̀ lóye kẹfẹ́ yẹn olówó bá lóhùn pọ̀ àyọkẹ́ bí o lè di pé gbòòdì báyìí ọba ti di pé yọkẹ́ tó lè lọ́ba ṣùgbọ́n wáyé pé ẹni yẹn padà jára mọ́ wá kò náà lọ lẹ́tọ̀ọ́ sí kọ́ wá kóró ṣe kéde o kóró ní bùkátà sí i òyìnbó káàdì sílẹ̀ hù hájà tó ń ẹni yóò tọ́ bí ní bùkátà lọ́dọ̀ ẹ̀dì kẹfà wá àhákó àníyàn àbá ilé yìí òun lọ lẹ́kọ̀ọ́ sí bọ́ọ̀lù ọ̀pẹ́ nìyẹn ẹnìyẹn kẹ́ lè bọ̀wọ̀ kódà tó bá sọ lábẹ́ ẹnìyẹn lè fi lọ́ọ̀kẹ́ ẹ̀ bá sì jẹ wá ẹ̀ bá sì jẹ wá ẹ̀ọ́kẹ́ wù tí òfin ní ọ̀kẹ́ gíga òfin ní kékeré o tí òfin ní rùn lára ẹ̀gbẹ́ iná lọ́yẹ̀ kẹsàn án ẹ̀ sáwọn pa àpáàlà wa bí ìjẹrẹ àbíjọ ònìyẹn kò ní bùkátà tó lágbára sẹ́ni mi kan ó sì ní dúkìá mo á sọ pé mo ti ń bọ̀ ọ́ ah irọ́ ń bọ̀ wá ní bàbá yóò sáàbì kò sì mọ̀ pé ó lè ráyè kò sì padà wá ní. jẹ́ e máa mọ èmi mo ní bùkátà yóò wò mí lẹ́yìn mo ti kàn wá ọba ti pálí ju bẹ lọ́dọ̀ rẹ̀ mo ti yẹ máa rí nìyẹn ẹnì kan sáré fẹnu orí ẹsẹ̀ gá ìbílẹ̀ ẹjẹ̀ wá. ìgbà lóò kò sí ohun tó ṣe ní bùkátà sí i. ẹni ọba ní bùkátà òun kẹ lọ́lẹ́tọ̀ tí wọ́n lọ fẹ́ tó ní bùkátà lọ́dọ̀ rẹ̀ حدثنا محمد حدثنا محمد قال أخبرنا عبد الله قال حدثني يحيى بن أيوب قال حدثني أقيل بن قاسم بن إسماعيل بن سليمان بن بن زيد بن ثابت حدثه عن أبيه عن جده زيد بن ثابت أن عمر بن الخطاب جاء للإرسال عليه يوما فأجنبه ورأسه في يد جارية في يد جارية له ترجمه فرفع رأسه فقال له عمر دعها ترجمك فقال يا أمير المؤمنين لو أرسلت إلي بيتك فقال عمر إنما الحاجة àti pé gbàdá fi rojọ́ tó ti pọ̀ nísìn àdéhùn yẹn gẹ́gẹ́ abájá sí adigbàgbọ́ yẹn dáadáa sí láì sẹ́ fi kà á sáré yẹn. ولي حدثنا محمد محمد وي حديثي ولي عبد الله أبو عامر ولي يحيى بن أيوب ولي عقيل بن خالد بن سعيد بن سليمان بن زيد بن ثابت فضره على الأبي عن جده ثم بن زيد بن ثابت رضي الله تعالى عنه ولي يعني والله ما خطاب رضي الله تعالى عنه ọlọ́ọ̀ba. yẹ̀sà ìbínú alẹ́ ìyàwó mọ́. fọ́nrán tí ọgọ́ bá ti di alátẹ̀fá. kódà kó ti pé aláṣẹ ló fún gọ́ọ̀mẹ̀ntì nìkẹ́ lọ́wọ́ wa bọ̀dá kálílù bọ̀dá kálílù wa. ẹ́ tó ẹ̀ lójì ọ̀lẹ́rìí wí. tọ́ba di asalamu aleykum káàlì tù ní. Ah! ẹ̀yin náà ẹ̀ka wá bá lọ́fíìsì. ipò ṣe wọ́n mọ̀rọ̀ wá tó ju ipò bàbá Buhari kẹrẹ. rọ́bì ọlọ́ọ̀kù tẹ̀lé á. ẹ̀fẹ́ nàìjíríà nìkan ni aláṣẹ wa làwọn ń darí. ṣùgbọ́n wọ́n mọ̀rọ̀ ń gbà yẹn tẹ̀lé á. ìgbà táwọn fi ń darí máa dúró nàìjíríà ti bẹ̀lẹ́ wọn. ọkọ̀ níbi pé ẹ pé ilẹ̀ Sudan ni gbogbo ajẹ́ tẹ́lẹ̀ láyé àtijọ́ tí wọ́n tó kẹ̀ máa pín kélekèle tẹ̀ lálà. ó tún jù lọ gbogbo bẹ́ẹ̀ lọ táwọn sí ọlọ́run darí. rọ̀jẹ̀ ọlọ́run tẹ̀lé lọ́ wá ní adúrú yẹ bẹ́ẹ̀ lọ́nà ọ̀gbìn ẹ̀dìkẹ́ lọ lọ́nà ọ̀bà lé. Zaid ibn Sabit ọdún mọ̀rún ọlọ́ọ̀bá ọwọ́ agbáyọ̀ dá pé òun fẹ́ wọlé. fàájì ẹlẹ́mù ọba yọ̀ǹda fún. wọ́n sòrò fìyẹ́dì jàrí àti lẹ́hùn sọ̀rọ̀ jìnnà. ẹrú rẹ̀ sì bá yarú rẹ̀ lọ́wọ́ gbà ara àtàm ọba gbórí ọkọ̀ níbẹ̀ lẹ́ẹ̀kan náà. gẹ́gẹ́ bá jẹ́ ọmọ mi. ṣé wọn pé nǹkan téèyàn bá ń ṣe téèyàn bá ń sọ pẹ̀ nígbà téèyàn rí ìyẹn ò pé báyà ọ̀dà ni. ó ọlọ́run ṣẹlẹ̀ àjù ọwọ́ aṣọ fún pé dá lọ́rọ̀ jí lòdì. ilé ya rẹ̀ bẹ́rù rẹ̀ lóbìnrin ni. ọwọ́ adé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ọdún ti kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tó ti fìdí ẹ̀ múlẹ̀ bí a ṣe ń sí wọ́n lè máa fi báyìí fún wa ọmọ ọ̀rùn níbẹ̀ ìjọ máa ya ọ̀rùn ìbẹ́rú lóbìnrin rẹ̀ kẹfẹ́ sí yẹn lẹ́tọ̀ọ́ sí tọ́tún lè ṣe wá sí kò fún ẹrú rẹ̀ lóbìnrin bẹ́ẹ̀ ọ̀pẹ́ tó dáadáa tó gbọ́dọ̀ sí fẹ́rù rẹ̀ lóbìnrin kò ní pé tọ́ba lòun dídì ọkọ kò lè sá lẹ́tọ̀ àgbẹ̀jẹ́ kí máa ṣe wá sí òfò tọ́ba lòun ọgbà tọwọ́ ọkọ̀ tọ́ba tó lòun ọ̀fẹ́ ń tà tó fi fírì lọ́nà mọ̀lọ́bọ́ díẹ̀ sì nínú àǹfààní ní ẹni nípa irú rẹ̀ yẹn sẹ́nu bí ẹ̀ lè ti wá fẹ́ràn fún tó lè wá fa oyè yẹn ó lè bá yẹn parí kájà wá sọ pé ronú fún yàrá yìí ọwọ́ nílẹ̀ aláṣẹ gbogbo obìnrin ká pàtà láwọn àṣàṣà ìlàyà yé ètòká tó àìsí ọlọ́rẹ́ ní sinmi ni màá wà ọmọ òrùn wa ni kò rí bẹ́ẹ̀ ìnàmọ̀lẹ̀ èmi mọ ní bùkátà sí ẹ. ọbẹ̀ pé kámúgọ́gọ́ mú ọ̀rọ̀ kẹ lábẹ́ ẹgbẹ́ yìí títí àwa náà tó wá lè dá kíní ẹ̀mí ọgbọ́n. ẹni tí ìyẹn rí pípé ẹ bá sọ fún pé ń bọ̀ wá ní oṣù ọba wà ẹ ọ sì bá lójijì. ṣùgbọ́n ìsìkáàlù tó lè wà ní kọ́má ẹgbẹ́ tó ẹgbẹ́ kì í sábà ráyè tó ní ìdíkẹ́ ẹsẹ̀ ṣe ìdáàdì ọdún ìdíkẹ́ yìí ò lè ti ìsìkáàlù ẹ̀yìn ọ̀sẹ̀ wá di pé ń bọ̀ wá lẹ́yìn aṣọ yòó ṣe àlọ́ èmi lè dé wá ìyẹn sì lọ bí ẹ̀ bá ti pẹ́ ní tí ọ̀rọ̀ ayé ṣùgbọ́n yàtọ̀ sí bàbá yẹn pẹ́ tí ẹ̀ lè lọ lójijì tí ẹ̀ lọ lójijì tọ̀rọ̀ dájú tọ́ba jáde bí afa ọmọ rò sọ̀tọ̀ ọ̀bùrọ̀ jẹ lọ tẹ̀lá tọ́ba rẹ ní sí afa zẹ́dùbù sáàbìsì báwọn ń pọ̀ èyí tó dájú ni pé owó lè bá wà ní ìgbà òdìdí aláṣẹ nílé mi mo nígbà lè jọwọ́ sí ló lè kọ́ bá wà yìí lórí káàdé tó dọ́gbọ́n mú ẹ̀kọ́ yẹn kábò lábẹ́ bẹ́ẹ̀. asáró yìí a máa rí sọ́ka ìgbà àṣọ rọrùn bó ti wà dípò ọlá èkó tó tóbi tó ẹni tó ní tẹ̀ríba jù àti ike ẹ̀kọ́ kejì àti kòkòrò ẹrú èèyàn lóbìnrin ó lè máa bá yẹn sí àwọn kankan lára yẹn bí kọ́ bá yẹn yarú kankan gbèrè pẹ́rù ni ló lè pẹ́rù ni ẹ lọ́dà báwọlé mi ti àfọwọlé sí olùbáàbù tàdé kọ́ a àbí tàdé ká a wà húwa wà àlìkọ́wù tàdé ká a wà húwa wà àlìkọ́wù. àti wíwé eléyìí tẹ́lẹ̀ àti wíwé ọdọ́jọ́ tẹ́lẹ̀ òun lè yí pé ó fún ikú nígbà tó wà pẹ̀lú àwọn èèyàn ìyá àdéhùn ẹ̀rọ ọ̀dì ọlọ́run tẹ̀lé ẹ̀rí padà káfẹ́ agbapasọ rẹ gẹ́gẹ́ ló fi kó ikú yẹn ó sì ti da láti gbà yẹn ọ̀sán pé ọyá kẹ́rìnkẹ́ wá gbà asọ̀rọ̀ kọ́kọ́ gba àdàdé bẹ̀ jọ yẹn àfi bọ́ọ̀rọ̀ àwọn aládùúgbò ti wa. àjàkà ni ẹkún sà. àjàkà ni ẹkún sà ẹnì àmọ́ ìfọdàmọ́ kọ́ أخبرنا الثالث أن عبد الرحمن بن حجاج القرشي أن عبد هريرة رضي الله عنه قال إذا تناقع بين يد القول فليولي بكفيه حتى تقع مع خصمه إلى الأرض وإذا صوم وإذا ارتعل حتى لا يرى عليه أثر الصوم. قد يعني حديثه ضعيف طريقة كانت أقول ابن عباس القرش يرجع عبد الله بن عباس ابن عباس القرش كان مجهولا ẹni tí wọn bọ lẹni yẹn wọn ní musa sọ fún alásọdọ hamdan ibùdó sálẹmọ onísàbí sọ fún alátọ̀dà tó rà lọ́dọ̀ bọ̀dọ̀ àtàkì ìkúrọ̀ṣì látọ̀dà bí fọyọ̀ ọ̀jẹ̀ lọ́tọ̀lá onísàbí kọ̀ọ̀kan bá bẹ́ àdìsọ́gbọ́n bẹ́ẹ̀ tún kẹlẹ̀bẹ̀ náà nígbà mi. níwájú àwọn èèyàn tàbí ó sì fẹ́ fún kọ́ya kékeré o kọ́ya fi àtẹlẹwọ́ rẹ̀ méjèèjì kan fi ó fi pa kínní yẹn mọ́ tó fi já sí wípé kínní tó fẹ́ tu jáde yẹn tàbí kú tó fẹ́ fu yẹn tó fi já bọ́lẹ̀ yọ̀dọ̀ gbọ́n fa ọ̀pọ̀ mú báyìí tó wọ́n fi lè rí bí ó ti ṣe. Ah, ṣùgbọ́n àti fi ilẹ̀ àdìgbẹ́sẹ̀lì wọ̀n kẹ́rin bá tún gbàwẹ̀ kó fún kẹ́kọ̀ọ́ fi yé èdè rẹ̀ fi ṣàìtún lápẹ̀ẹ́rẹ́ hàtà làyọrọ àléhi àtàrò sọ̀rọ̀ ẹni tẹ́nu rẹ̀ bá bá gbà tó ẹ àwọn aláwẹ̀ ni pàápàá jùlọ àwọn ẹ̀ tàtà wá. kájà ní gbogbo àyẹlẹ ọwọ́ àgbà ọ̀la kan ìfọ̀ ìlúmọ̀árì ṣùgbọ́n ọlẹ́dẹ́ ṣùgbọ́n wà ló ṣe sí táwọn ẹni ìṣáájú rere máa ṣe láti sọra fún àríyá tí wọ́n ń ṣèjọ́sìn. áàmù kí a fi po ète rẹ̀ báyìí ẹ wò ó ah, ẹni yìí kọgbà rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ó ti gbà rẹ̀ sọdọ̀rí bẹ́ẹ̀ wọ́n la fẹ́ níyẹn bo nǹkan fọwọ́ bo wájú tàbá sọ kó gbìyànjú láti ti ọrẹ òun lẹ̀ nígbà tó bá fẹ́ ṣe kiri o tó bá fẹ́ fukù tàbá fẹ́ ju ikú rẹ̀ sí kìnìún torí pẹ́lú mi bá ń gbọ́ kẹ̀mí rẹ̀ ọkọ̀ wọ́n fẹ́ jù sílẹ̀. wọ́n ní àti wípé kéèyàn lo ìpara kéèyàn sì tún yàrá kéèyàn bá ń gbàwẹ̀ ní bá ń jẹ́ kí àtìmáwò kí lè fẹ́ ní ìdìbàwò kéré ìdètí àlè ìdètí ní bá ń jẹ́ ọ̀rọ̀ ìtù bá ń jẹ́ kẹ́mi ọ̀làgbára. ẹnu ọ̀nà àbáwọlé mi ti atúfẹ́ wọlé sí olùbáàbò ìdá àdàtà rọ́jòlè lọ́kọ́rọ́ láàyè kùmìnà àlàwà rẹ̀. tí èèyàn bá bá àwọn èèyàn tó pọ̀ sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ kọjú náà nìkan péré o ìpè yẹn kórìíra àwọn yòókù ni ọ̀gá o. قال حدثنا محمد بن سلام حدثنا محمد بن سلام قال أخبرنا هشام وشايب عن إسماعيل بن خالد بن أبي خالد قال كانوا يحبون إذا حدث الرجل ألا يقبل على الرجل الواحد ولكن يعمهم ليعظهم قال محمد بن سلام حدث له حديث بن خشيب قال أنا إسماعيل بن سالم الحبيب بن أبي ثابت wọ́n lè fi sí àwọn ẹni ìṣáájú rẹ̀ ìwà wọn. òun ni pé wọ́n sì fẹ́ sí kéèyàn bá bá yẹn sọ̀rọ̀ kéèyàn bá kọjú da èèyàn kan tó àwọn èèyàn níyẹn bá sọ̀rọ̀ wọ̀lẹ́kìn wọ́n ní wọ́n fẹ́ nǹkan báyìí ìdílé yẹn ọ̀tọ̀ tó kọ́rọ̀ yóò fi lè kó ogun wọn tán àyẹ̀ àtúntà tó sọ̀rọ̀ ìbá fa àgbẹ̀ lọ́kọ̀ọ́jú dá bí ò lérò pé bèbè wí tèmi. ọbẹ̀ yẹn pé nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ níwájú ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò ní ká lè jáwọ̀. ṣé wàá jáwọ̀ ìkẹyẹ yìí ni ká máa bẹ̀ wọ́n pé ìwọ. wọn àwọn fo nìkan lọ kọjú dà tí ẹ náà kọjú gbogbo àwọn èèyàn ọba jà wípé yóò gbójú sọdún yẹn kẹyẹyẹ torí yẹn ni ayé kí yẹn dábàá fún kékeré àbá àfọ ọbẹ rí mi wojú mi rárá àbá mi lọ ìjókòó mi kí a tó bá ti fẹ́ ṣé ẹ ṣàkíyèsí rẹ̀ rárá. àwọn afáwọn ni wọ́n máa ń fi bínú hàn mẹ́. wọ́n bá ti bínú sábà ní wọ́n ti ṣètò. wọ́n bá ká torí pẹ́ẹ́nì kan tí wọ́n fẹ́ rí kan bẹ ní ẹgbẹ́ yìí gbogbo àyínlẹ̀ tí wọ́n jẹ́ lọ́rẹ́ pẹ́ẹ́tẹ́ wọ́n bá rí pé pálapàla lé adà àtún sọ pé àdàbọ̀ ni òfin gbàgbẹ́ olọ́mọ mi kẹ́ sọ fún mi pé ìjà owó náà ni sáfì ọba ìjà ní ìsìn wọn tún ti máa bá gbọmọ padà à ṣé ká máa bá sọ̀rọ̀ mọ́ lẹ́yìn ìgbà tí bá dùn àgbà bá ti sára yìí ó ti tẹ́lẹ̀ nìyẹn ṣùgbọ́n pé àwọn máa kọjú sẹ́yìn fún ẹ níjọ́ làwọn fẹ́ẹ́ sílé ìdìdà wọ́n sọ bá ti sálà wọn báyìí wọ́n á láti má wojú rẹ̀ aláyà àtàkàsà ni tó dáyẹ̀ lóhùn bíi pé kéferì ló ń dọ̀ kàkàtà ni ẹ bá tẹ ẹ bá wí ẹ bá wí kẹ lera fúnra yín la dáa ọlọ́pàá jọjọ bọ̀ yà kọ́ ọjà ó ṣe ikú díẹ̀ kàfẹ́ ẹ bá wí. onílù kẹ́kọ́ tó tó tó kó àbùkù bá aláwùjọ kò sí bá wí. sí bá wí ẹ̀yẹ́ tí wọ́n bá tẹ̀ kí ẹ bá wí bóyá yàrá lọ́wọ́ afẹ́jọ́ ẹ̀sùn àgbà bẹ́ẹ̀ ẹ bá wí. ìwà kí ló ń bá kí. wọ́n tọ́ bá sọ pé bó ṣe máa ṣe òní débi ìbọn o ọgbọ́dọ̀ rí ọ̀nà àwọn òbí rẹ̀ àbíyàwó ẹ̀ fẹ́sùn rẹ̀ wá ẹ bá wí. ìwọ́ wa níyàwó ọmọ àfẹ́rẹ́ ti àlùsùn rẹ̀ òní sùtì òtẹ́lẹ̀ ni ó. ọyọ àwọn abòmìnira ọ̀rọ̀ yìí ti lè jù kò sí jẹ kò sí mímu kò sí ládùn sí náà ṣé náà ilé ẹsẹ ṣe ń lé yín nìyẹn ẹ bá wí. onídìí máa wá torí ẹ pé ẹni tí wọ́n ti sọ̀rọ̀ rẹ̀ yẹn wọ́n bá ti di gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ lèyàn ọ̀dọ́gbọ́n yóò ju sẹ́gbẹ̀ta ìyẹn máa bá wọn yòókù sọ̀rọ̀ ìyẹn bá ti jẹ ká bá wí àkọsí lé yẹn lọ́dọ̀ àtẹ́bí sọ́lọ́lọ́ àdàmọ́ àárẹ̀ yẹn ọgbọ́dọ̀ gbé wọnú ẹ̀sìn irú yẹn lọ́wọ́ ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a máa ń ṣe àdàbí ni wá mọ̀lùkàsí ni wá. mẹ́sà oríkálà mọ́lẹ̀ kọ́kọ́ yẹn dá mẹ́sà àdàbíyà ibẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn àfa àtàkẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn. kí ni mẹ́sà àdàbíyà oríkálà fún lágbájá ọ̀tá wa ni. nígbà tó dẹ̀ ti lè jọ́ta wa gbogbo ẹ̀ mọ̀rẹ́ bí àwọn ọ̀gbà gan ọlọ́kọ́ bá ti sọ̀rọ̀ sáàdù wa mùsọ̀rọ̀ alẹ́ nìkan wọ́n lọ ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ kọ́ta wa ni nínú àwọn ẹni tó pè níjọ èmi náà jẹ́ kan ìpè méjì mi ni àwọn òwò ti wà nípò gíga pé ìdí wa. wá nínú ẹni tí níjọ pé ìwọ́n lọ ṣiṣẹ́ lọ́dọ̀ ẹ̀sìn mọ̀ pẹ́lú tí akọjú dàda la fẹ́ bá sọ̀rọ̀ yìí ni kì í sọmọ rere ló gbé sí wa. ìyẹn bá ní nígbà kálukú yí gbogbo ẹ̀ tán ó fi wọ́n ní àti wọ́n ní àtìlẹ́wọ́ àti wọ́n níbẹ̀ wọ́n ọ̀tá wa. <laughs> ọ̀nà ti fẹ́fẹ́. ó sì béèrè tó kọ́kọ́ fẹ́ bí ní pé èlé lówó lè kí lóun jẹ òní lòun ọ̀sẹ̀ tó wọ́n sanwó sáadà ni. kí ni ìkẹ́ tó wù sí lọ́rùn sílẹ̀ kí òyìnbó fẹ́ bọ̀ lónìí. ẹnu kálukú bá já bàbá wo lẹ̀ báyìí ẹni tó sì tẹ́ wá sí àwọn oníjókòó mẹ́rin wọn àbájáde kálukú bá wúwo pàápàá pàápàá kí la wá lọ dálẹ̀ lónìí ọlọ́run nítorí bẹ́ẹ̀ tẹ̀ bá ti lè rí dáhùn kẹ̀kẹ́ gbogbo tẹ̀ ń sọ láì láì kó bá kẹ́kọ̀ọ́ kò sí tó wò nílò láyè o. ẹ máa sọ fún un pé ẹnìkan lọ ta ẹ tọ́tẹ̀ wù. ẹnu bá ga aláàrọ̀ ayọ̀dá àbájọ nìkan tó ọ̀dà ọ̀dà bọ̀. ìṣesí yẹn lẹ́nu ní ọgbọ́n nù tẹ̀gẹ́ wípé ọ̀dà kíníkẹ́ ni. ọlọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sábà gbà náà ọkọ̀ fún wọn fi kẹpàmọ́ lọ́wọ́ ìyẹn ọ̀pọ̀ òun já lẹ́tà báyìí ah! ah! ó sì bẹ̀yìn jẹ́ ọ̀dọ̀ táwọn aláya fẹ́ dẹ wọ́n bá rí kí ó lọ fọ́ ọmọ ah! ọmọ ọ̀tá wa ló fẹ́ ẹ̀yin wí fún ọmọ ọ̀tá wa bẹ́ẹ̀ wọ ilé kó ń lọ gbà yẹn wọ́n sì bá a ṣe ọ̀tá tó ti àfáàgbà gbígbó láyé. báwọn ẹlòmíì tí wọn máa ń balọ̀ sẹ́yìn ọmọ pọ́tà wa ni lágbájá ni gbogbo ìjọba wa ti wá fẹ́ ṣe wá sí báyìí bíbí wọn ti mú gbogbo ẹ tó bá ti ṣe súnlẹ̀ lókòtò ẹ fún tọ́tàrú pẹ̀lú wọn ti mú lọ́tà ẹ wá ta sí wọn ẹ ta sí wọn ẹ káàdì bára yín lóde ọmọ lébílẹ̀ ìbílẹ̀ wọn máa lọ bẹ̀ wọ́n kílẹ̀ wá tọ́wọ́ àdúrà ẹ̀kẹ́ máa lọ jókòó sí wọn pé kìnìún ní sẹ́wọ́ ògbà àríkẹ́ tí wà ní ẹ̀dá ti bọ̀gẹ́ àgbíkọ̀ ni àgbọ̀rọ̀ jẹun kásúkà ni tí ẹ̀yìn kẹ́ wá bẹ̀ kẹ́rẹ́ tọ́ba ti wá rẹ̀ tọrọ àríṣe àrùn lára rẹ̀ báyìí ọ̀tá wa wọ́n rí ni. wọ́n gbowó Saudi owó òkú wọ́n ní ká má gbowó òkú wọ́n gbowó Saudi wọ́n ti ya fọ́tò yìí lọ òun wọ́n ṣe ẹ kó wa lẹ́kọ̀ọ́ ni àwọn ọyọ lọ́mọ yìí dẹ́gẹ̀ jókòó tẹ́lẹ̀ fẹ́ gbó lọ́wọ́ owó ọ̀hún tẹ wò òyìnbó gbàlẹ́ máa sọ àbá àtàwọn ọ̀rẹ́ kọ́lẹ̀ ni gbogbo wàhálà tẹ́ ẹ máa jọba wa láì polówó ẹnu gẹ rárá fídíò kan mọ. èmi yẹn la àbó àdìfà. ọlọ́run ní káwọn bàbá yẹn àwọn bàbá dáadáa làwọn bàbá yẹn. wọ́n rí wàhálà wọn à tàbí òní ibi olówó rẹ̀ yẹn ẹ máa bí lọ gbàdá mi parí báyìí sáàdì wa lè fún àwọn dìde afẹ́gbó fáwọn bàbá kọ́dà owó bóyá wọ́n gba owó èrè láyé wọn. àwọn èèyàn ti mọ̀ pé wọ́n pa bára àkọ́kọ́ nǹkan tí wọ́n dìbì àwa ti fún wọn ìyẹn tí wọ́n kọ́ tó wọlé. àwọn bàbá aláwọ̀ fẹ́ ẹ ẹ fún àwọn bàbá lẹ́bùn àà ìsọwọ́ táwọn yẹn fi ya owó fò wọ́n àdúrà táwọn yìí ọ̀sẹ̀ ńlẹ̀ mọ́ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ àdúrà kẹ́lí ìsàn kójú wọn lẹ́nu tún lè yọ máa ga lọ ni ẹ̀yin bẹ́ẹ̀ ṣe ọ́ máa lo òfin lókè òní rilẹ̀. tó nípa bẹ́ẹ̀ bí ìyẹn bá ládàmọ́ tí wàá bẹ́ẹ̀ nìkan bá yọ ní ìṣòfò túbọ̀ pé gbogbo àwọn èèyàn náà ṣọ́ máa bẹ́ẹ̀ ní ẹja àṣà àwọn ọmọ ìka sí kẹ̀kẹ́ àdàbí mi àwọn túdẹ́sì náà bá láǹfààní àti dìde kọ́ sì dé kọ́ yẹjú ẹ̀ ọba sì rí yẹjú kò ní ìdí pé kéèyàn wá kúkú rẹ alábẹ́ ẹ̀bẹ̀ yẹn. àdùn báyìí àdé lè mú ilé wa mọ́ tó àdùn báyìí sáà láti máa tẹ̀síwájú bàbá náà tẹ̀lé. Thank you. àlọ́ aláàrẹ lálàáfíà yẹ parọ́ nura kò ní kẹ̀kẹ́ tó. torí ìwẹ̀ tí òṣìṣẹ́ ọlọ́run sọ́mọ́ra àtàlà tí wọ́n wẹ̀ sẹ́jọ́ sọ. ọkẹ́ sọ àwọn ará lílọ mú kíní tó tó lọ mú fún ọ. tó lóṣìṣẹ́ ọlọ́run tí wọ́n gbà. wọ́n ní kíní yẹn kọ́ wa lẹ́kọ̀ọ́ tó bá yẹ pé wèé lò rárá kò dídì kí ìyàwó lọ sí kéde o kí wọ́n lọ kú kiri yẹn lọ. bọ̀rọ̀ bá rí ẹtì bẹ́ẹ̀ sí tó èyẹ lóra ọ para lẹ́yìn ìgbà tó ti wẹ owó kátó lọ́sọ̀rọ̀ àtẹ́kọ̀ọ́ jálù àlà rẹ̀ ọ para ó fi para. tọ́gbẹ́ nìyẹn bá rómi yóò lò ṣùgbọ́n tí ọba ti rómi yóò kírun pẹ̀lú bó ṣe tàyàbù irun rẹ̀ sì lálàáfíà ṣùgbọ́n mi tí ọba ti kó lómi irun fi kan náà ló ti gbogbo ẹ̀ pé kó jẹ́ kó mi ọ̀kẹ́ àrò òun bàbá padà rómi wọ́n jẹ́ tàyàbù. láti ọjà ọjà wọn ní ṣé máa ń bá ń ṣe olóòtú níbi wípé wọn ní sáwọn lè tẹwọ́ èèyàn lè tẹ́wọ́ sùn méyàn ò lè fi lójú ò lè fi lójú èèyàn lè tẹ́wọ́ tí mọ́mú bá ń ṣe kò lóòtú níbi irun wíṣìrì èèyàn lè tẹ́wọ́ sùn méyàn ò lè fi lójú ní ọgbọ̀n wọn sókè ní ọ̀bá tẹ́wọ́ ẹ̀mí orí ìrẹ̀ta tó burú náà ṣùgbọ́n kí mọ́mú ọ̀tá tẹ̀wọ́. èèyàn lè máa sàbí ṣùgbọ́n ká má fi dariwo lẹ̀ kí mọ́mú sì má máa ṣe kọ́ pẹ̀lú yọ̀ọ́ máa gbé ọlọ́pọ̀ àwọn àlùjẹ́ńdà tó yẹ pé ilé rẹ̀ ọ̀fẹ́ kíní kan sì kọ́mà bì. wọ́n ní bàtàkà ṣe àwọn ilé oúnjẹ tí ẹni tí ó ń kọ́ra rẹ̀ lóṣèlú wọ́n jọ ń gbé àtàwọn ẹlẹ́gbọ́n nínú ilé wọ́n ní ẹni tí ó gbé mùsùlùmí ẹ̀ tó ń dúpọ̀ láwọn ẹlẹ́gbọ́n yẹn wọ́n ní kó tún máa ń bá wọn wọ́n lọ ń dá wọn bá wọn dáná tí wọ́n bá ń ṣe gbó wọn wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ tó bá gbóúnjẹ fún yẹn bẹ́ẹ̀ kì í ẹni ẹ̀gbọ́n yẹn káwọn lè gbóúnjẹ lọ́wọ́ káwọn jẹ́. ṣẹ́ẹ́rẹ́ tó bá jẹ́ bó ṣèlè kà tọ́ba gbóúnjẹ fún yẹn èdè pé yóò lè jẹun rẹ̀ nígbà tí yẹn bá ti sóúnjẹ tí yẹn kẹ́ fi sí bóyá bíi panudé àbí kankan ṣùgbọ́n yẹn ọ̀pọ̀ abọ́ tí yẹn bá ti rí pẹ́ẹ́n tó ti pé bíi panudé òun náà máa ń lò àbí ẹran tí wọ́n kọ ọrùn rẹ̀ tó irú gbogbo àwọn eléyìí ò tiẹ̀ ní bẹ́ẹ̀ o ṣùgbọ́n bíi rẹsì ẹ̀wà àmàlà túwó ní tí yẹn ọ̀kẹ́ tó wá sọ́ra fún òun ni pété kèsè pẹ́ nìyẹn ń kiri òòsà àfa àti bá ń kiri òòsà kéèyàn bá dẹ̀wò fún wọn dẹ̀wò rẹ̀ wọ́n torí ọ̀nà ẹbí ló kiri pé nígbà tí sẹ́rí àti ṣe àfúnà tó ti ṣe é léwọ̀ sábọ́ọ̀dù rẹ̀ náà kọ́ èèwọ̀ ni ẹni wọn bá sì lọ jẹ owó nìsí ẹkú ìjà ló kékeré ọ̀hún náà jẹ òun náà yọ ọ̀sán làkúnyẹ náà. ìgbà kan ti ní bùkátà ni kò ní ìdí ká máa gbé fún ọ àwa mùsùlùmí jẹ oúnjẹ ìkárí wa. débi pé yẹn bàbá lọ gbóúnjẹ fẹ́ni yóò yí dàbí ká má gbé fún ọmọ ajọ dọdọ mùsùlùmí léyà ní bọ yẹn lómi ò ti máa lọ fún wọn lẹrẹ ẹyà àlékún sálámù. Thank you. èwo táwọn afáwa ń sọ nípa ni pé irọ́ ni pẹ̀lú tó ti ẹnu òjíṣẹ́ ọlọ́wọ́ bá jáde Ibrahim sọ bẹ́ẹ̀ tó ń parọ́ mẹ́ta bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ti wá máa nírọ́ débi wà lọ́ọ́

níbo la lẹ́bi tó ti sallallahu alaihi wasallam iwájú ló dé ọ̀bájú ìdẹ́ tẹ̀lé sẹ́wọ̀ fún ara yìí kó ni bẹ́ẹ̀ dẹ̀ ni ìtumọ̀ tó jìnà yẹn àwọn ni abáṣe sùté kí ọjà lọ tàlá ní ọlọ́gbà lérò bẹ́ẹ̀ náà lọ́rọ́ sí Ibrahim alayhi salatu wassalam ó ní wùjọ wọ́n níwájú ìdáadáa sálàyé ọ̀dẹ̀ kíríà lẹ́yìn orí yìí pé kìí ṣe pé irọ́ tààrà níbi fún àbúrò pàdébí ọlọ́wọ́ bá ń parọ́ abadan tó ti ń sèwú ló lè wí bẹ́ẹ̀ mẹ́ta ó àlàó rà. Wàhálíkù sálám tó lè. Ọ̀kẹ́. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Kí ni wàá rí ìtura? Ìwọ́n tó fi gbàlérò ni pé ẹ má jẹ ọjọ́ ìjàmọ́ yìí. Lápẹẹrẹ nísì tí wọ́n ti sun ojú wa bá ti wà yìí. Wọ́n ti bá ara lọ kójọ ọ́bì kan. Ẹ̀rọ kí ó sáré yóò fi ni pé sọ àwọn ẹni tí wọ́n lọ kójọ eléyìí ke. Òun náà ti ń fi ro ogun báyìí. Ọmọ ẹ lọ gbàjọba. Àbẹ́sì gẹ̀ẹ́sì. Èmi gẹ́gẹ́ alára mo lọ́gàá lóde èzì lẹ́mi náà ní tèmi tí mo ṣe ń lé mi sọ kò sí pé akẹgbẹ́ àbí akọ̀ǹbì kan náà tó ṣe kí lóun náà tó ṣe kálukú kọ́ wá ìmọ̀ sàlàyé ibi kéèyàn wá ibi tó ti lè máa dọ́gbọ́n rẹ̀ sọ èèyàn lè má jẹ́ èèyàn méjì lọ ṣùgbọ́n pé wọ́n wá kojọ wọ́n bá ní wọ́n fẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbá yẹn mú wọ́n fẹ́ lọ máa tó ìjọba ní ìlú táwọn sọ nìyẹn o àtọ́gbẹ́ ẹ má pàdé palẹ̀ mọ́ o kèé ṣe sí jihadu fẹ́ afẹ́ gbalẹ̀ kúlẹ̀ nìkan jihadu ti fà á yẹ bẹ́ẹ̀ àsìkò táwọn ọ̀daràn pọ̀ gbòòrò yìí ní ìsìnkú ọlọ́wọ́ máa lé kíláà kó kíyèsí yẹn lágbára bá wà kẹrẹ lásán kéèyàn lágbára ó tóbi sí pera rẹ̀ tí ọba pera rẹ̀ lẹ́sẹ̀ ara ń ṣèjọ́bọ̀tọ̀ ó súnmọ́ kọ́lọ́wọ́ bó fi ìgbìyànjú yẹn kó fi là nínú wàhálà tó lè ṣe kí ni tó lè débẹ̀ ǹdẹ́bí gbà lérò ní pé gbogbo àyè wa péjọ ní oníbọ́sẹ̀ máa ń ṣẹlẹ̀ ní àwọn èkó àdùn kẹ̀kẹ́ tá a ti jè lónìí yẹn akẹ́péjọ ni a máa lọ pé a sínú igbó kẹ̀ ààrẹ ti lábàbà ni ọya sàrọ́bà ọya yekene ẹ̀rọ pé tí àwọn ìjọba bíi kẹ́bí tí wọ́n bíi gáyẹ̀ mú lásìkò dára ń kẹwọ́ yìí tí wọ́n bá mú yẹn kódà èèyàn sàlàyé tí wọ́n pẹ́ jẹ sọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ bó ti rí nìyẹn. ṣùgbọ́n tá a bá ní ìjọba ẹ̀sìn yìí ta fún ìfẹ́ rọrùn dáadáa tó ti ẹ̀sìn ṣèyí bá kó jọ nígbà tó yìí ti bá ti yé wa ẹ̀sìn yé wa dáadáa ti ẹ̀ tó jẹ́ aláṣẹ tí ó parí wa lórí alábọ̀rí rẹ̀. gẹ́gẹ́ bá a ti sọ sáláńsì bá ṣe pẹ̀lú àwọn sàhábà subhanakallahu wa bihamdik shadallah ilaha illa anta astaghfiruka